الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn gbàtà fún صفوة àti داني fún wa nípa irú àpọ́nlé àgbéga àti ọlá eléyìí tó yẹ ká máa fi fún àwọn aráalé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fẹ́ sàlàyé fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí nípa توقير العلماء والكبار وأهل الفضل sísè àpọ́nlé àwọn olùmọ̀ àti àwọn àgbàlagbà àti àwọn ẹni tọ́lọ̀ wọn bá tó gbọ́lá fún. wa taqdimihim ala ghayrihim ká máa fún wọn lọ́lá lórí àwọn míì ká máa tì wọ́n ṣáájú àwọn èèyàn míì wa raf'i majalisihim ká sì máa ṣe àgbéga ibùjókòó wọn tí wọ́n bá ti jókòó pẹ̀lú àwọn èèyàn. وإظهار مرتبتهم kásì máa ṣe àfihàn ipò tí Ọlọ́run bá gbé wọn sí. kò sí tàbí ṣùgbọ́n ara ń tà ń sọ náà nù. kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn ẹni tó ní mà àpọ́nlé ńlá àgbéga tí ò lẹ́gbẹ́ oná lọ́lọ́wọ́n bá ṣe fún wa àgbéga àti àpọ́nlé yìí kò wá ní ma lórí tiwọn nìkan má tí wọ́n bá ti ń gbé àwùjọ kan àpọ́nlé àti àgbéga wọn yóò di ti gbogbo ẹni tí wọ́n jọ ń gbé láwùjọ nítorí pé àwọn olùmọ̀ ibi tí wọ́n bá ń gbé òun náà máa tara wọn di tó di nǹkan tó níyì yìí máa ti ara wọn di ibi tó ní àpọ́nlé ó lè jẹ́ ìlú kan magomora ìlú tẹ́nìkan ọ̀dàmà tólùmọ̀kan bá ń gbé bẹ́ẹ̀ ìlú yẹn yóò padà di màálùmá ìlú tí gbogbo ayé mà. lápèjúwe ìlú kan wà ní Saudiya wọ́n ń pè ní Unaiza ìlú yẹn òun náà ni ọ̀kan nínú àwọn ìlú tó wà ní Mantiqatu Qasim ìlú kan jẹ́ Buraida ònlolúùlù mùtíkọ̀tùkọ̀sọ yìí ó gbajúmọ̀ púpọ̀ ọ̀nàìzá kìí solúùlù ṣùgbọ́n ọ̀nàìzá yẹn ibẹ̀ ní ìlú tí olùmọ̀ńlá ń gbé Sheikh Abdulrahman As-Sa'di rahimahullah Sheikh Abdulrahman As-Sa'di a ah, olùmọ̀ni bila munaza'a tó bá fẹ́ ma bí bàbá yìí ṣe nímà tó wọ́n kà wọ́n tíra rẹ̀ o ó kéré jù nínú tíra rẹ̀ tí ń bẹ lárọ̀ọ́wọ́ tó ọ̀pọ̀lọpọ̀ láyé lónìí ó náà ní tíra rẹ̀ tíra tafsir tó ṣe fal Qur'an láti bẹ̀rẹ̀ dókun ọgbà polúmọ̀ ńlá ni bàbá yìí bàbá yẹn òun ní olùkọ́ fún Sheikh Ibn Uthaymeen rahimahullah. الشيخ عبد الرحمن السعدي إلو راني عنيزة عنيزة يناني إلو الشيخ ابن عثيمين الشيخ عبد الرحمن السعدي وجد إمام أكبر من لا العنيزه òun ló sì kópa tó pọ̀ jù lórí gbogbo ẹ̀kọ́ tí olùmọ̀lá Sheikh Ibn Uthaymeen tí wọ́n kọ́ tí wọ́n mọ̀ láyé ok tó bá pé Sheikh Ibn Uthaymeen olùmọ̀lá ni tí ò ṣe kọ́yàn rẹ̀ kéré bó wàá lọ olùkọ́ tiẹ̀ ó rí lédè kúkúrú nítorí àwọn olùmọ̀lá ńlá tó wà ní Unaiza yìí Unaiza sì gborí má borẹ́dà lọ́wọ́ ọgbórí má kápítà gbogbo province yẹn lọ́wọ́ tá à ń bá ń sọ̀rọ̀ àwọn èèyàn ń wọ̀lù wọ́n sì ń wá àwọn kan lọ́bẹ̀ a èèyàn ti ń wà ọ̀nàìza pọ̀ láyé láti gbogbo àgbáńláyé làwọn èèyàn ti máa lọ bá Sheikh Ibn Uthaymeen láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam ọ̀rọ̀ débi pé wọn náà kọ́ ilé ńlá kalẹ̀ nítorí àwọn ọmọ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ àwọn olùmọ̀ńlá tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sheikh Ibn Uthaymeen rahimahullah bàbá yìí ní ilé ńlá gidigidi kan tẹ́kí gbogbo ẹni tó bá kẹ́kọ̀ọ́ ibẹ̀ wọ́n máa ń dé sí i. torí ẹ̀ tí olùmọ̀ bá ń bẹ́ ń lù kan látara olùmọ̀ ìlú tí bá ń gbé ìtumọ̀ níyì yàtọ̀ àwọn èèyàn tí bá ń gbé àárín wọn àwọn náà tún máa níyì mí yàtọ̀ gbogbo bí táwọn èèyàn ti ń gbé àárín wọn bá yọ sí tó bá gbé à ah, ìlú báyìí ló ti wá ìlú báyìí ló ti wá sọ ọmọ lágbájá subhanallah ṣé òun nìkan lọ́wọ́ àlù yẹn ni nítorí pé iyì àti àpọ́nlé àti àgbéga tọ́lọ̀ ń ṣe fólùmà kèé dúró lórí tiẹ̀ nìkan tí tún máa ń sàn lórí àwọn èèyàn míì olùmọ́bá wà láwùjọ kan àgbéga ńlá ọlá ńlá lọ́lọ́run ṣe fáwọn ará bẹ̀ nítorí pé ìlú wa lọ́wà ó yàtọ̀ sí ìlú tí ó jìnnà síbi tá a wà ní gbé ìlú wa lọ́wà ó yàtọ̀ sí agbègbè ibì kan náà ni àwọn ìlú wa jọ bọ́ sí torí ẹ̀ ọlá ńlá lọ́lọ́run ṣe fún àwọn ẹni tí àwọn olùmọ̀ bá ń gbà rìn wọn tólùmọ̀ yẹn náà bá wá jẹ́ pé kì í sahun kí la hùn mà ọ̀nà ní ká má fi kọ́ ẹ̀ kí la hùn mà ká tilẹ̀kùn lé wa má rí i pé ẹni tó bá fẹ́ là kọ́ wá bí ó ṣe là kọ̀ọ̀kan wá tó kì í ń kọ́ àwọn èèyàn ní màtọ́ máa yẹ à orin wà láwùjọ yẹn oore oríṣiríṣi tọ́lọ̀ máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ yóò ráyè jókòó sáwùjọ yẹn torí rẹ̀ àwọn olùmọ̀ yẹn wọ́n ń bùkátà ká pọ́n wọn lé bẹ́ẹ̀ náà lẹni tó dàgbà jù wá lọ ẹni tó jẹ́ pé wọ́n ti bí ṣáájú wa òun ni wọ́n gbà lérò gbogbo ẹni tí wọ́n bá bí ṣáájú rẹ̀ ó dàgbà jù ọ lọ nǹkan kan náà lèèyàn sì máa fi dàgbà jù yàn lọ ó lè pọ̀ ó lè kéré ó lè jẹ́ ọdún ó sì lè jẹ́ ọdún tó pọ̀ ó lè jẹ́ ọdún tó kéré kódà ó lè jóṣù ó lè jọ́sẹ̀ ó lè jọ́jọ́ ẹni tó bá ti juni lọ ó juni lọ náà ni alìsílám kọ̀kọ́ wa káyé aláfojúdi aláìlẹ́kọ̀ọ́ kọ̀kọ́ wa ká bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ ká yà wọ́n máa sọ akékeré fi jù mí lọ ẹ wọ́n sọ pé ọdún kan lọ́gbà lọ́dọ̀ olúwa rẹ o kò burú mọ́ọ̀bẹ kò gé ọdún kan dànù ọdún kan péré gé dànù ẹni tó jù ọ lọ ti jù ọ lọ náà ìsìláàmù fún ọjọ́ orí táwọn èèyàn fi ń jura wọn lọ ó fún nítumà nítorí kò mà sí gbogbo wa òun náà ni pé gbogbo ẹni tó bá dàgbà jù wá lọ ó dàgbà jù wá lọ lóòótọ́ kò yẹ kó wá jẹ́ pàfojúdi ìwà asa àìlákàsí kí lọ jámá ni láfi máa bá wọn lò torí ẹ ẹni tó jù wá lọ islam ká pọ́nlé kìí ṣerú àpọ́nlé tí yorùbá àpọ́nlé rọ àpọ́nlé ẹ̀tàn jẹ tó yẹ pé ńgbà tí ìjà ò tí ì dé òun náà ni gbogbo àwọn bọ̀dá wa àwọn àǹtí wa àwọn àbúrò bàbá wa àwọn àbúrò ìyá wa àtàwọn ẹ̀gbọ́n wa láà máa lo ẹ̀yin fún wa tó bá ti wá dàbí ìgbà tó ṣe pé àìgbọ́ra ẹni yé fẹ́ ṣẹlẹ̀ ládùúrò àwọn tó jù wá lọ́ọ́ bá dìwọ́ tábà wá di wọn tán tọ́bọ̀n lójijì ńgbà tí ọ̀dà yorùbá mà tí ọ̀ mà ṣe yorùbá sẹ́mi náà ló ń lò wọ́n fún pé hàn ńgbà máa ń kọ́ tébọ̀ dáná là ń lò fọlọ̀ ni yorùbá lẹ́nu náà ẹ̀lẹ́kọ̀ọ́ àti wàá sa burúkú nù ẹkúkú tó máa pé kálukú níwọ̀ kó tó di pé jáde kọ́mọ́ bàbá lójijì ńjọ́ ọ̀jà bá dé àmọ́ wa dá sa pé ìjà ló dé lórí dòwe. ok ẹ̀yin ò sẹ́tì máa kọ́ ẹ máa ṣiṣẹ́ ajíwèrè kó tó di pé jáde àìlẹ́kọ̀ọ́ níjà àìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ pé torí pé ń iná lẹni tó wá jẹ́ kó dàgbà jù lọ wá dìwọ́ ó sí náà ni. lábẹ́ fẹ́ni tó dàgbà jù wá ọ̀dàgbà jù wá lọ náà tẹ́lí bí ṣe máa tètè bọ́ sẹ́nu yorùbá ń pé ìwọ fẹ́ni tó ń lo ẹ̀yìn fún ó túmọ̀ sí pa lẹ́kọ̀ọ́ tẹ́ bá lẹ́kọ̀ọ́ ẹ̀yìn náà ni ọmọ jẹ́ láéláé èyí tó túmọ̀ sí pé ńgbà tíjà dé o tí wò ó sì yé panlé ò sọ̀rọ̀ jù tó bá yẹ kó rí pọ́npanlé náà lọ wà ẹ̀yìn náà ní sìn jẹ́ dìsìn ò ní bùnbùkúbù ẹ̀yìn náà ní jẹ́ dìsìn òní jẹ́ni tó ṣe pé ọ̀tá àbàwọn ká báwọn sásọ àlá rẹ̀ ó jẹ́ kíjà yẹn ọmọ bó ṣe máa òní gbé tayọ bó ṣe rí tí ọmọ ti ń sọ fẹ́ni tó dàgbà jù ọ lọ pé wọ́ ẹ rí i pé yọ sọ àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ òdì eléyìí tó ṣe pé tíjà bá tán ìrántí rẹ̀ ò ní tán láéláé eléyìí burú jàmá eléyìí burú Islam fẹ́ kẹ́ ẹ pẹ́ni tó dàgbà jù yín lọ kẹ́ ẹ wa ahli al-fadl àtàwọn ẹni tó lọ sọlá fún ọlá ó yàtọ̀ sówó ọlá àbí ọlá ó yàtọ̀ sọ́jọ́ orí ọjọ́ orí ìsìláàmù pọnlé ọlá tún wá wà ẹlòmíì ọlá tó lọ ń ṣe fún un náà ní kí ọlọ́run ọba ó gbé sípò ńlá tó ń tipó kéré lọ́jọ́ orí àwa dàgbà jùlọ gidigidi ìwé ìsìláàmù kẹ̀kẹ́ tún gbé ọlá yẹn fún torí pọ́lọ̀ ń pọn yìí òun náà pọn yín lé lágbọn pé ìdàgbà jùlọ lọ́jọ́ orí ẹ̀yin náà pọn lé lágbọn pé ọlọ́run fún lájùlọ jù yín lọ ìsìláàmù fẹ́ kẹ́ ẹ má fi ẹ̀tọ́ àwọn èèyàn kẹ́ ẹ má fi dùn wá oníkálukú ẹ gbé sáyè tọ́tọ́ sí àyè tọ́ yẹ akọ́rọ́mọkọ́mọ́ wọn ní ká tún máa tì wọ́n síwájú àwọn èèyàn míì onímímà ẹni tó dàgbà jù wá lọ ẹni tó lọ ń fọlá fún ká tì wọ́n síwájú báyà nìkan lẹ́jọ́ lọ ọwọ ẹnikẹ́ nìkan sọ̀rọ̀ olùmọ̀nbẹ láàrin òní ẹjọ́ sọ̀rọ̀ gbogbo yín ẹjọ́ tẹ́sà wà o ṣùgbọ́n nípa àmà ṣùgbọ́n nìkan dàgbà jù ẹni tó dàgbà jù ní ẹjọ́ sọ̀rọ̀ lóòótọ́ ẹ ju eléyìí lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ọlọ́run bá fún láti lọ tó fi jẹ́ pé tó bá kù ń lọ sọ̀rọ̀ níta ń wá yẹn yọ̀bọ̀ sí ẹ̀jẹ̀ ó jẹ́ kù ní ọ sọ̀rọ̀ kẹ́ ẹ fún wa lápọ̀nlé tọ́lọ́run fún wa ẹ tì wọ́n ṣáájú àwọn èèyàn ní wọ́rọ́ fàì màjàlẹ́ sẹ́hìn tẹ́ bá wà níbo jókòó lùmà ẹni tó dàgbà jù yín lọ ló kó yín jókòó ẹni tọ́lọ́run fún lọ́lá òun ló yín sòdì tẹ́ ẹjọ́ jókòó ẹ rí i pé ẹ ṣàgbéga bùjókòó yìí mẹjọ jẹ pé ariwo àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọmọ gáràjì ẹ̀rín àárín tàkìtì tí ò nítumọ̀ lẹ́ẹ̀ma rín bẹ́ẹ̀ ẹ mẹjọ wáyé. wọ́n ìmọ̀hárì mọ̀rùtẹ̀bẹ̀tẹ̀ ẹ sì máa ń ṣàfihàn irú ipò tọ́lọ̀ gbèsè. ó wọ́n tọrọ o àmọ́ nínú nǹkan tó yẹ kẹ́yìn ó ṣe fún un lélẹ́yìn kí lè rí àwọn nǹkan tá a kà yìí ọ̀rọ̀ ọlọ́run ọba wa ni nínú Suratu Zumar ayé ẹlẹ́kẹsàn ọlọ́run ní qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun innama yatadhakkaru ulul albab sọ fún wa ìrẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam pé ǹjẹ́ wọn a lè dọ́gba bí àwọn ẹni tí wọ́n mà àtàwọn ẹni tí ó mà wọn a lè dọ́gba o ẹni tó mà àtẹni tí ó mà ò lè dọ́gba gbogbo gbàtà máa ń sọ̀rọ̀ mà nínú alukur'an àbí sunna bí ẹni tí wọ́n ń tọ́ka sí òun náà ni mà nípa ẹ̀sìn wọn a dọ́gba o. nítorí pé ẹni tó mà ọjọgbọn anabi muhammed sallallahu alayhi wa sallam inna al-anbiya'a lam yuwarrithu dinaran wala dirhama wa innama ma al-'ilm faman akhadha bihi faman akhadha bihi faqad akadabi bi hadd wafir anabi ni dájúdájú. Daju. àwọn ànábì Ọlọ́run wọn à fi owó wúrà sílẹ̀ fẹ́nìkan kó jogún wọn à fàdákà sílẹ̀ fẹ́nìkan láti jogún ìmọ̀ nìkan ni wọ́n fi sílẹ̀ fáwọn èèyàn tí wọ́n jogún fáwọn èèyàn ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá kó rí ìmàmù onítọ̀hún ti mú ìpín tọ́pọ̀ ọlọ́dàkù sàwa náà lọ́kàn nínú ẹni tó rí ìpín tọ́pọ̀ yìí mu eléyìí túmọ̀ sí wípé ẹni tó mà kò lè dọ́gba pẹ̀lú ẹni tó kò mà ẹ̀yà tó bá pé afọ́jú àtẹni tó ríran ó lè dọ́gba àfi tó bá jẹ́ pé ìmọ́lẹ̀ àti òkùnkùn wọ́n lè dọ́gba a sì máa pé wọn ò lè dọ́gba. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ọlọ́run ní sọ fún wọn sí ẹni tó mọ̀ wọn lè dọ́gba eléyìí wọn ń pè ní istifhamun inkari ìbéèrè pé kò ṣeé ṣe kò ṣeé ṣe kí wọn jọ dọ́gba torí ẹ ìlú fà ló fi jẹ́ pé tọ́lọ́mùbá ti fún ilé mà ó yẹ kí ìwà yín kó ṣe déédéé pẹ̀lú màtẹ́lẹ̀ ni o bólúmọ̀ bá ń hùwà kò yẹ kí ìmọ̀ rẹ̀ kó ṣe rẹ́gí pẹ̀lú ìwà aláìmọ̀kan ẹ̀sìn yín kò yẹ kó jọra wọn ẹ̀sìn ẹni tó nímọ̀ ó yẹ kí ìmọ̀ hàn lára rẹ̀ ní dídá àti ní pípọ̀ àti ní títẹramọ́ àyíká rẹ̀ àyíká gara ó yẹ kó hàn lára olùmọ̀ nínú àṣẹ torí kí láǹfààní ìmọ̀ náà tó bá kàn jẹ́ pọ̀ kàn máa kà ọ máa kọ máa ṣàlàyé ẹ̀sìn ò sí lára rẹ kí láǹfààní ìmọ̀ náà kò láǹfààní. bákan náà ẹni tó ní mà kò lè dọ́gba pẹ̀lú ẹni tó ní mà nínú ìhùwàsí nínú ṣesí nínú rìnsí nínú sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìmọ̀ túnyàn bí ni kódà nínú ìròrí ìròrí yìí ò lè jọra wọn nítorí tí èèyàn kan bá bá èèyàn méjì sọ̀rọ̀ tẹnìkan ní mà tẹnìkan ò ní mà bí wọ́n ti gbọ́ yọ yàtọ̀ síra wọn bí wọ́n ti lè sọ sí yọ yàtọ̀ síra wọn nítorí pé ìmọ̀ tí wọ́n ní yóò jẹ́ kó gbọ́ yìí kọjá ẹni tí ò ní àpèjúwe kan ẹnìkan wá bá èèyàn méjì ó ní ọkọ òun òun ò rí ààyè kan nínú ẹ̀sìn rẹ̀ àbí ìwà rẹ̀ àbí kí wàá làlébù tá a lè pé ń bẹ lára ẹni tó ṣe pé gbogbo ọ̀sán rẹ̀ ní gbogbo ọjọ́ ayé ìfi kẹnu rósẹ̀sì fọlọ́ ni gbogbo òru rẹ̀ ìsì fi dúró ṣe sọ̀ láti ni ṣùgbọ́n ọ̀rọ̀ bágbépọ̀ wa ti fẹ́ máa sómi èèyàn méjì wọn bá sọ ẹnìkan ní Allahu Akbar hmm, àwọn àṣẹkùbọ̀ mú mi gbogbo ọ̀sán sóyà gbogbo òru kìyà níta ń tọrọ tiwa náà kó ló ń jẹ́ àgbọ̀rú àwọn èèyàn dáadáa báwọn ẹnìkan bá ní kí lọ sọ lákùúgbà lọ́tà rẹ sọ̀rọ̀ lọ sọ gbogbo ọ̀sán sùyàm gbogbo òru kìyàm ẹni bá ń fi gbogbo ọjọ́ ayé kẹnu rósẹ̀sì fọlọ́run ẹ sọ fún pọ́kọ̀lá torí pé agẹ̀sìndẹ́sìn lè gbọ́ ẹ̀yìn ni wọ́ ẹni bá ya agẹ̀sìndẹ́sìn lè gbọ́ ẹ̀yìn ọdájú pé bí wọ́n fẹ́ gun ẹsìn dé ẹ̀dùn ní débẹ̀ o ẹsìn gan ò ní sẹ́kù láàyè dépò páàrí gùn débẹ̀ nítorí pé bí tó ń ti ń gun ẹsìn tóun kájú níkànjú burúkú tó mú ọ dé egun ẹ̀yìn ẹsìn ò ní débi tó ń lọ ìwó là ń rè látòkú mà sùn ibi tí à ń ti ń gun ẹṣin tá à ń ta ń kẹsẹ lóríṣiríṣi tá à ń lù ú lùkulù ò sáré tó eré tó ń sáré kéré ọ yẹ kí n lọ ìpàdé tá a fẹ́ ṣe ó kù sẹ́tí mẹ́ẹ̀ẹ́dógún látòkò mọ̀ sọ sí wò sẹ́tí mẹ́ẹ̀ẹ́dógún bọ́ ọwọ́ mọ́tò gan tó ń sá four forty àbá ó dé wò ní fifteen minutes tọ́nà sì dá bó ṣe lóore o kódà mọ́ dà ó lè dé wò fifteen minutes àbá ó dé ọ̀tá mọ́ ẹ̀sìn bá ń tọ̀ òun fi lé ẹ wẹ ẹsìn tí wọn máa ṣerú wàhálà burúkú tí a fẹ́ kó wọn ṣe yìí ó ti ẹ̀fílẹ̀ ayé lẹ̀ pàṣípẹ̀ lọ́mọ ọ̀dà mọ́. bàbá ìmọ̀ sí ìdè wò ẹsẹ̀ wò náà kọ́ la wà yá ah, ọ̀tá mu kún wọn pé bí báyìí ìrìn sì bẹ lẹ́sẹ̀ bàbá alájọ ẹ̀ bẹ̀rẹ̀ ni kọ́dọ̀ ẹ̀ sì fìdájì Ògbómọ̀ṣọ́ làǹdí lẹ̀ báyìí. a ah, àwa rírì o bẹ́ẹ̀ ni rírì náà lá máa rí ìwọ ẹsìn ọdọ àdìjọ já kọntínú wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ láyé gbà ẹsì ti lọ àlùkìyàmà torí ẹ ló ṣe jẹ́ pé ẹni bá ń fi gbogbo ọ̀sán kẹ́nu ìjọ ni ó ṣe dà yọ padà sùn yọ padà di pé torí pé ànábì sallallahu alaihi wasallam ní inna ad-dina yusr wa lan yushadda ad-dina ahadun illa ghalaba ntọrọ lẹsìn ẹnì kan ní fọwọ́ èlé mẹ́sìn kókókókókókókó ẹ̀sìn ọ̀padà kórìí wọ́n ti sẹ́sì fún tó bí bàbá rẹ̀ tí wọ́n bá tún kú tán ẹ̀sìn ọ̀tún sẹ́kù nígbà tí gbẹ̀dà ìyámọ̀ ti dè ó túmọ̀ sí pé ìwọ ló sàti pàtì ẹ̀sìn òní tá torí ẹ̀sìn bá ti rẹ́ nìkan tí ń lé koko tí ń lé koko ah, báwo ni ẹja jẹun àmọ́lánìyà ah, ó tún dọ̀la mọ̀tìlánìyà mọ̀tìlánìyà ah, rọ́mọbáànà lọ́jọ́ tí ń jojúmọ́ ni ẹ rí i pé rọ́mọbáànà ó dè yọ ọ̀sà o yọba máa jẹun rọ́mọbáànà tí ó sì á wàláyé ìrẹ̀wẹ̀sì ọkàn sí ẹ̀ bá mi ìrẹ̀wẹ̀sì ọkàn rọmọbánà ṣe má gbà olójoojúmọ́ ọlọ́wọ́n forí sí mi ni o adúrò síyàmù tí mo ṣe láyé lọ́wọ́ adí rọmọbánà kọ́tí tambiọ̀ aláṣejù sí sọ́kọ́dọ́mà ọ̀dájú pé àṣejù ló sí ọ́ tó o fọ́ adi pé ẹ̀sìn kan tọ́lọ̀ ń fẹ́ ká sí lójoojúmọ́ ò lè ṣe má bẹ́ẹ̀ náà ni gbogbo mò ń fi gbogbo ooru mò ń fi ṣe kìyàm kìyàm ṣé ara rẹ ọ̀lẹ́tọ̀ lórí rẹ tọ́wọ́ aṣojú kankan kan bíi ti wèrè ńgbà lẹ̀ bá má ẹni tí ó sùn wọ́n aranjú nì bí gílóòbù tá a pa tí ojú adi pọ́ pán ẹ̀rí pé gbogbo ara àdúgbò ọ̀kẹ́ ẹ̀ kíyèsí lágbájá pé àbí yọ pé téèyàn bá ń aláǹgàlà tí ràn rán bá wà lára tó bá gbé dé àkíyá kí wọn kọ fún lábẹ́rẹ́ kó tiẹ̀ sùn ná hmm, kó sùn ná torórí rẹ̀ ń gbóná kó tutù òkè ìwé wa sùn ọmọ àmọ́ èsùn o tòtò ẹ̀ mọ̀ pété ẹ̀ bá kí ìsara léyìn o ẹ̀ níwèrè lálejò léyìn lẹ́yìn náà èsùn gbogbo òru ọ̀sẹ̀ kìyàmù lè olóòfẹ́ wà lìjánà kí ló fẹ́ yàwó náà bàbá àlìjánà kí ló fẹ́ yàwó sèbá nàbì sallallahu alaihi wasallam òun lọ́gá wa ó láwọn ìyàwó ìsìn fún gbogbo ìyàwó lẹ́tọ̀ọ́ rẹ̀ ká sì dìde sí sọ láti lóru ọ̀ràn yẹn ni lórí Ànábì sallallahu alaihi wasallam àbó wa làzẹ wa fẹ́ mẹ̀sọ́ ju ẹ̀ sọ̀rọ̀ sẹ́ni pa àríkún dànù so bàbá tó ní màá onígbàdó dákú panumájáde wọ́n sọ pé ìyàn rè ni ìyàn rè ń tani yóò sì rẹ̀ léṣe ìyàn rè ń tani ìfẹ̀tọ́ ìyàwó rẹ̀ dùn ebi ìyàwó náà lọ́wọ́ afẹjọ́sùn yìí kọ́lọ́mọ́sí wa ń dẹ́pẹ̀ sẹ́mu káwọn obìnrin máa gbọ́n gan ni àwọn obìnrin máa gbọ́n gan nínú ká gbọ́rọ̀ kalẹ̀ tí wàá pe obìnrin tí ó gbádùn òní ọmọ sọ pé ó tójú ojú ti bá ń sùn lójú àwọn èèyàn ẹni tó gbọ́n ó lè sọ pé gbogbo òru wọn máa ṣe náfìlà ni sẹ́mu gbogbo ńlá kẹ́ ó ti mọ̀ pé ọmọ abáyàwó rẹ̀ ṣe rí èmi fẹ́ kóbìnrin kan kó bá mi mọ̀ wùlẹ̀ fẹ́ yà wọ̀ kó fi jọ́ta ní ta ló fi jọ tọ́ àlè pé kò fi jọ bàbá rẹ̀ torí bàbá rẹ̀ fẹ́ ya rẹ̀ ni wọ́n fi bí wọ̀ mo rò pé yẹ torí di eléyìí ẹ̀rí pé ẹni tó nímọ̀ àtẹni tí ò nímọ̀ wọ́n ti jọ gbọ́rọ̀ yóò yàtọ̀ síra wọn ọlọ́ọ̀ni ẹni tó mọ̀ àtẹni tó mọ̀ wọn lè dọ́gba o ẹlòmíì lè sọ pé àkànpọ̀ yín lè yí o àkànpọ̀ yín lè polúmọ̀ ẹ̀ wà níyì o ẹ̀ náà mọ̀ o gbàdé ṣe pé ah lèmi àti ìlọlẹ kí ó rí ni alóòjó ni ọ sẹ́mi pé tí máa ń ṣẹlẹ̀ láwùjọ tí wàá mi àwọn olódo burúkú lásán olódo ragadi tí ọmọ kankan tí ọ̀dá kankan tí ò lè tí ò lè fi dí ìgò fikọ̀ hàn hàn làwọn anìkèsè ó mọ̀rọ̀pọ̀ yé lọ́ba múkò ńlá tó fi kọ́ kíní sílẹ̀ tó mú èso kéré sí tó wá pé sétí tó tún kọ́ mi ó ti kínú ha hmm, kò lè fi dí ìgò kọ́ hàn òun náà sọ pé àbáàmì wọn fi mi sílẹ̀ kí ó náà èmi náà mọ àléébù tó ní wọ́n sẹ́ni lókè ní jẹ́ a àléébù tó ní wọ́n sẹ́ni sálẹ̀ ní jẹ́ e àbí òye olódo burúkú so ó lè wá ó lè jáde ládùúgbò kó lọ àti olùmọ̀àdúgbò àwọn olùra wọn wọn kàn ń pọ́nlé ni o ọmọ tani ni o ó ti fúnra rẹ̀ sáǹpù wọ́n ra wọlé lọ wọlé lọ kí wèrè ọmọ pé méjì wọn à lè dọ́gba wọn à lè dọ́gba torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn olùmọ̀tí ọlọ́run palẹ̀ yìí àwọn náà ní láti sọ̀ra o torí pé tí olùmọ̀ bá sọ̀ra rẹ̀ iyì máa ma dànù torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé wà lọ́wọ́ ẹnna ẹ̀hẹ̀lẹ̀lẹ̀ ẹ̀lmi sọ̀nùhùn sọ̀nàhùn tó bá yẹ pé àwọn ẹni tó lọ́n fún ní mà bá sọ ìmọ̀ ni ìmọ̀ bá sọ̀rọ̀ àmọ́ ńgbà tó lọ́n bá fún ọ ní tó sọ́mà ìmọ̀ ní sọ̀rọ̀ bí gbọ́dọ̀ pé wọ́n lọ ń bá wọn ju sàrà sọmọ kọ́ sọmọ rẹ̀ ha lọ́wọ́ àti pé owó tẹ pín ìwọ̀n ẹ̀pín dà ẹ sì mọ̀ pé asalọ́pọ̀ nínú àwọn sẹ́ńjọ́ ń lò dé mu so wọ́n ti kọ́kọ́ máa dákẹ́ wọn ní dalọ́ kọ́ bá ní ọ̀yọ́ká fún bàbá ilé ti lónìí àwọn ọmọ ní kíní kan pé kíní ẹ̀ ń sọ asalọ́yàn ṣe ibẹ̀ ni wọ́n bá ti di pé apá alẹ́ ìpín dáa alápín dáa kí lè pera yín kaná rí yóò bá di pé kọ́lá wọn fẹ́ yú ẹsẹ̀ síra wọn lóde ń jóni ní ti máa ṣẹlẹ̀ nù sẹ́yìn ọba ti pọ́nra yín lé ìmọ̀ yín ò ní pọ́n yín lé ìmọ̀ yín kọ̀kọ́ pọ́n lé náà sọ́màtì ti kọ́ mà kò túmọ̀ sí kọ́ ọmọ nìṣẹ́ náà kò túmọ̀ sí kọ́ ọmọ nìṣẹ́ torí pé tí ọba ti níṣẹ́ tẹ́lẹ̀ náà àbùkù lọ́kọ lẹ́tà sí níjọ́ wọn gbé ara wa sọ́ni déètì ẹ̀ down níjọ wọn ò lè gbé sàrà wà sọ́ni déètì kò ní déètì ẹ̀mẹ́ni tí bá ń ṣiṣẹ́ inṣọ́ọ̀lá lẹ́yìn ìgbà tó bá ṣiṣẹ́ yọ máa retí wọn sanwó sẹ́fún anabi sallallahu alayhi wa sallam oní a'tul ajira haqqahu qabla an yajiffa 'araqu ẹfẹ́ni tẹ́ bẹ́ẹ̀ ń sẹ́lówó sẹ́rẹ̀ kótó di kóògùn rẹ̀ gbẹ̀ ọlọ́run sì fún lẹ́nu àti nítorí pé sẹ́lú ṣe fún ọ ọ̀sánwó rẹ̀ gbogbo bí kíbi tẹ́ bá dé láyé ò sọ̀rọ̀ so ìwọ ní ìsinyìí báyìí kìí ṣe pé sẹ́kàn lọ kọjú mọ́ ọ̀sọ́ pé torí kò ti kọ́ tí ó ti sẹ́kàn mọ́ àwọn ẹni tí ò mọ kankan wọ́n fẹ́ kàn lábò bẹ́ẹ̀ náà ni olóòkọ́ kí àwọn ń ṣe babaláwo wọ́n ń ṣiṣẹ́ ìyẹn wò wọ́n ń tẹ́yẹ́rìn òun lé aláǹgbá kádùúgbò òun méwúrẹ́ funfun ẹ̀ ń hàn tútù lára ẹni náà gbà lára rẹ̀ wọ́n rí màálù dúdú mọ́lẹ̀ láàyè ìgbà wọn fẹ́ pẹnu lùmá gbogbo eléyìí àbùkù ló ń kọ lẹ́tà sí torí pé ò sínú àwọn olùmọ̀mọ́ ó ti di kí ni babaláwo division ibẹ̀ lọ́bọ̀sì so gbogbo eléyìí ò lè jẹ́ kọ́ ọ̀rá pọ̀nlé bẹ́ẹ̀ mọ̀ fún àwọn ẹni tí ń sisẹ́ wọn ìrá pọ̀nlé àá níbi wọn gbé sẹ́wà bọ̀ ìwọ́ ti wá jánu oní bí ó ṣe rí nù tí wọ́n bá ti sá bó ṣe ni wọ́n sá wọn tí wọ́n bá gbé wá sọ bá bá wọn sá kọ̀ wá jẹ́ à ọmọ kọ́ màtákù láyé tí wọ́n bá gbé àdọ́dọ̀ rẹ̀ kọ́ ọ̀kọ́ fọ̀ náà ni sẹ́yìn kan ṣe bàbá bàbá ń gbà wọn wá bàbá bàbá ń gbà wọn kọ́kọ́ wá ní ìsìn bàbá sàkọ̀ jẹ́ bàbá òun sì yà jẹ́ wọ́n máa gbá ni bí ìgbà tí Maradona ń gbá bọ́ọ̀lù tí máa gbé òkè tí máa gbé òkè tó gbé séjìká tó tún gbé síkínú ah, wọ́n pa mí tán díẹ̀ ló kù ah. <laughs> ìwọ náà pa wọn owó tí wọ́n tí wọ́n náà gba babaláwo tó o lè ra pẹ̀lú mi irú àwọn tó lọ ń sọ fọ́ọ̀hún o kì í sàn olólùmọ̀ tó lọ ń sọ o eléyìí èso olùmọ̀ babaláwo ni ẹ o babaláwo ni ẹ ẹni tó ń pè lólùmọ̀ ń òun náà lẹni tó ma qala Allahu ẹnitó ní màá ń pàtó lọ́wọ́ tó ní màá ń pàtó nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. innama yatadhakkaru ulul albab ọlọ́run lẹ́nìkan ìrántí kárán létí kó sì rántí àfàwọn ẹni tó ní làákàyè kọ́lọ́run sì wá lọ́kàn nínú wọn. ẹgbàá wa wá látọ̀dọ̀ abi Mas'ud Uqba ibn Amr al-Badri al-Ansari. رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يؤم القوم أقرأهم لكتاب الله فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في السنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأقدمهم سنة ولا يؤمن الرجل الرجل في سلطانه ولا يقعد في بيته على تكرمته إلا بإذنه رواه مسلم وفي رواية فأقدمهم سلمة بدل سنة أي إسلام وفي رواية يؤم القوم أقرأهم لكتاب الله وأقدمهم قراءة فإن كانت قراءتهم سواء فيؤمهم أقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء fẹ́lẹ̀ ọmọhún akbaruhum sinna. والمراد بسلطانه محل ولايته tó àdéhùn yìí lábẹ́ ẹ̀sàpọ́nlé olùmọ̀ ẹ̀sàpọ́nlé ẹni tó dàgbà jù yín lọ ẹ̀sàpọ́nlé ẹni tó lọ fún lọ́lá jù yín lọ. Abu Mas'ud sí Ibn Mas'ud bàbá Mas'ud lélẹ́yìí ṣùgbọ́n Ibn Mas'ud bàbá tiẹ̀ ní jẹ́ Mas'ud kò wá sí ntọ́ papọ̀ pẹ̀lú eléyìí yẹsẹ pé ńgbà sọ pé bàbá Mas'ud ajẹ́ pé Ibn Mas'ud Mas'ud tó bí Abdullahi Ibn Mas'ud pọ́nmọ eléyìí rárá kò sí ntọ́ pàwọn pọ̀ torí pé Ibn Mas'ud ara mọ́tíkàlù nípa pàgàn ara Ta'if torí nínú àwọn al ní Ibn Mas'ud wà. Abu Mas'ud al-Ansari ará Madina ni kọ́lọ̀ kó yọ́nú sí gbogbo àwọn sàhábà orúkọ wọn ni Uqba ọmọ Amr al-Badri wọn kópa nínú ogun Badr al-Ansari wọn sì jọ kanu ará Madina radiyallahu anhu kọ́lọ̀ kó yọ́nú sí wọn qala qala Rasulullah sallallahu alayhi wa sallam ó ní ìránṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run kó kó sọ pé ya ummul qawma aqra'uhum li kitabillah ẹni tí ó máa síwájú àwọn èèyàn ṣe lè máa mú ẹni tí ó máa síwájú àwọn èèyàn kan ṣe lè máa mú òun náà lẹni tó má lùkùránì kéjì nínú wa ẹni tó máa sírọ ọlọ́run kéjì nínú wa ni ó máa síwájú wọn ṣe lè máa mú ẹsẹ̀ lẹ́nu. فإن كانوا في القراءة سواء tó bá jẹ́ tó gbogbo àwọn ẹni tó yẹ sí lè máa mú bákan náà ni gbogbo wọn jọ rí nípa mímọ̀ Al-Kùránì ké àti híhá sórí ẹnìkan ò ju ẹnìkan lọ sàwáwò ni wa ànábì ní tó fún wa o ó ní fa a'lamuhum bis-sunnah ajẹ́pẹ́ni tó bá ní màdù nípa súnà nínú wa sẹ́wọ̀n pé gbogbo wọn dọ́dọ́gba nípa Al-Kùránì a sì fẹ́ fẹ́ nìkan lọ́lá lórí ẹnì torí ẹni tó fẹ́ ṣe lè má mú jù kan lọ ajẹ́pẹ́ ẹni tó nímọ̀ nípa súnnájì ajẹ́pẹ́ ọmọ nípa alukur'ani ọjọ́ dọ́gba pẹ̀lú ẹlòmíì bẹ́ẹ̀ ṣùgbọ́n òun mọ̀ nípa súnnà ju ẹlòmíì lọ àwọn afúnlọ́lá lórí ẹlòmíì tí ọmọ nípa sunna tó tọ́ba sọ pé sunna yẹn ni pé ọmọ nípa ìlànà anabi Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ rẹ̀ àwọn tí wọ́n ṣe tànàbí fọwọ́ sí pé kò burú tànàbí sì mà nípa rẹ̀ ó sì mà nípa ọ̀nà wo lànàbí gbàsẹ̀sì ìlànà wo lọ́la kalẹ̀ fún wa ká máa tọ̀ ẹni tó ní mà nípa eléyìí jù ajẹ́pọ̀ ńlá gbọ́lá fún tí ó sì lè má mú yìí. fa in kanu fi sunnati sawa'a. tí wọ́n bá tún wá jọ dọ́gba nípa àmà nípa súnà yìí wọ́n jọ dọ́gba nípa alukur'ani wọ́n tún jọ dọ́gba nípa súnà fa aqdamuhum hijra ajẹ́pẹ́ni tó kọ́kọ́ ṣe hijra lọ sí madina nínú wa oní òsèlè máa mú sẹ́mi kan ti dọ́gba nù nǹkan méjì ta lẹni tó kọ́kọ́ wá madina nù wa sẹ́mi pé lílọ madina ń bẹ̀rẹ̀ nǹkan ṣeré ẹ̀mí rẹ̀ ó gbé sá ẹ̀sìn rẹ ó gbé sá lọ síbi tó ti lè sin lọ ní rọrùn bọ́ fẹ́ kó ṣe pé lójú ọ̀nà àti dé Màdínà ọgbà kó o fi gbogbo dúkìá rẹ sílẹ̀ pátápátá kó wọ́n gbà mọ́ lọ́wọ́ ẹni tó kọ́ ṣe hijira ni torí pé la yastawi minkum man anfaqa min qabli al-fathi wa qatal ulaika a'zamu darajatan. من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى wọ́n lè dọ́gba ẹni tó náwó tó jagun sójú ọ̀nà ọlọ́run ṣáájú kọ́nà tó fànàbí ń ṣẹ́gun lórí mẹ́kà kò lè dọ́gba pẹ̀lú ẹni tó náwó tó nà tún jagun sójú ọ̀nà ọlọ́run lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fànàbí ń ṣẹ́gun lórí mẹ́kà wọ́n lè dọ́gba torí fànàbí ò tó ní ṣẹ́gun lórí mẹ́kà ìgbà pọ́njú burúkú nù. níbo ni wọ́n wà ń gbà náà ànábì tí wàá ṣẹ́gun tán wàhálà dínkù wọn náà wàá di ọwọ́ arúgbó dé ẹ ẹ̀yin ṣetán láti náwó fẹ́ sìn ọlọ́run níbo lẹ́yìn wà tẹ́lẹ̀ àmẹ́yìn náà kò gbúrò bó tilẹ̀ jẹ́ pé létí kọ́ máa ní kò gbúrò ọlọ́run ní àti èkíní àti èkejì àtàdéhùn dáadáa fún ẹni tó bá ti jẹ́ pé gbogbo wọn náà sábẹ́ ṣe lè máa mú ìjọ kan náà wọ́n jọ ṣe hijira fa aqdamuhum sinna ajẹ́pẹ́ ni tó dàgbà jù ẹ̀kọ́ ti dọ́gba ní gbogbo nǹkan ìgbà náà láwọn á fi tàgbà tó tó eléyìí jẹ́ hadithi ẹbí ni wala ummu ar-rajulu fi sultani ẹnìkan ò ṣe ìmáàmù fẹ́nìkan níbi títí ń ṣèjọba ẹnìkan nìsín ńlọ lórí ìlú tẹ wà ńlọ aláṣẹ ìlú tẹ wà ẹnìkan gbọ́dọ̀ sí lè má mọ àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ tí ó bá yọ̀ǹda ẹnìkan gbọ́dọ̀ sí lè má mọ eléyìí jẹ́ ẹ̀tọ́ tọlọ wọn bá fún ẹni tó bá jó lórí tó bá jẹ́ pé gọvnọ lẹ bá ní tẹǹsì fìjọba ẹsìn láàmú sí i tó náà sì máa kí ó ọlọ́yẹ̀ kọ́ máa ṣe lè má mú ní secretariat tó bá kọ́ máa kí ó lèsì ṣe lànà ẹ̀sìn Islam kẹlẹ̀ ń tẹ̀lé ọmú ni ó lè ti gbogbo gbóró kó ti gbà pé kó tó lọ́fíìsì àtẹrù àwọn eléyìí wàhálà ni ọlọ́mọdé tó bá jẹ́ kó balẹ̀ yín bá máa níbi tẹ́ ẹ wà. ọba yín náà ti ń tẹ̀lé sọlọ́ ń tẹ̀lé sànàbì kìí ṣẹlẹ́bọ kìí ṣe léegun kìí ṣe olóró kìí ṣe olóòtà ọba ni ọmọ ṣe lè máàmù nítorí pé ayé yìí ó kéré ayé asán ayé tí ó wà sópin jọkà ẹni ọba lọ́rùn tẹ́gbà ayé lásán ló wò wọ́mọ́ ló dì máyà kò rí ń dì máyà òfurufú lásán ló dì ọba yín ni ọmọ àṣẹlẹ máa mú fún yín. tọ́ ìwé ìsọba tún lò ètè baálẹ̀ fàdúgbò àmọ́ ní kálukú wa náà ni ọba nínú ilé rẹ̀ nínú ilé rẹ̀ ń tọ́jà pé wọn náà lọ ń pàṣẹ nínú ilé rẹ̀ ń ẹnìkan kan ò ní ṣe lè má mú fún nínú ilé rẹ̀ o àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ẹnikẹ́ni ọba wọ wá kọ̀kànlé pé ẹsẹ̀ kọ́mà kó sì bọ́ wájú bọ́ ẹ̀yìn èmi mọ̀ ń pàṣẹ ń bì. nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá pọ́n lé láyé ibi tí wọn náà ti jẹ́ ni tó ti jẹ́ pé ẹnu rẹ̀ ránlẹ̀ ìwọ ló ṣe lè má mú nínú ilé rẹ̀ àmọ́ tó o bá yọ̀ǹda fẹ́nikẹ́ni pé kó ṣe lè má mú yóò ṣe nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ́tíláṣí àti yẹn nìkan kó kọ́ máa tẹ̀lé máa mú bẹ́ẹ̀ ẹnikẹ́ni ọ̀lẹ́tọ̀ sí kọ́kàn bọ́ wájú torí pé ibi tí ìmáàmù yẹn náà tó náà ti ṣèjọba tiẹ̀ nù ẹlòmíì lọ yàtọ̀ sí kọ́ lẹ́tọ̀ sí kó síwájú àwọn èèyàn àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ìmáàmù yéésù kó pé wọ́n bọ́ sẹ́yìn olódò ni ọ́ olódò báwo ṣé wọ́n rí lólódò kan tó yàn bọ̀dé wá sí kódò rí ó burú dé kó ọmọ fati àké o torí pé tí ọba tẹ́lẹ̀ kó lè má mọ ọmọ fati àké àtìyànú o wọn ò tí ì rí lè má mú fi bẹ́ẹ̀ o akótọ̀ láti ẹni dà akótò ìlélẹ́ tọ́ anabi sallallahu alaihi wasallam ni wala yaq'udu fi baytihi ala takrimatihi illa bi idnihi bẹ́ẹ̀ ni ẹnìkan ò gbọ́dọ̀ kọ́kàn lọ jókòó lórí àga ẹni tó wá lọ láì gbà yọ̀ǹda rẹ̀ o ẹ nígbà tó ti pọ́n náà la wá wá táwa dùn òní ẹ̀dùn títí tí òfin sọ pé ẹ̀jọ̀ ẹ gbọ́dọ̀ jókòó lórí àga ẹni tẹ́ wá lọ sílé rẹ̀ ṣáájú kó tó sọ ẹ̀jọ̀ tí ó bá ní kẹ́ ẹ jókòó ẹ gbọ́dọ̀ jókòó tọ́ tábàmù lábala lábala àkọ́kọ́ alùpùpù àdèsè ọ̀dà lórí ká sàpọ́nlé olùmọ̀ nínú sísàpọ́nlé olùmọ̀ ọ̀rọ̀ à ń sèlè máàmù wọn kì wá bẹ̀rẹ̀ táwa bá jẹ́ ni tí ń sàpọ́nlé àwọn ẹni tó nímà gbogbo ààyè tẹ bá ti fẹ́ fẹ́ nìkan sèlè máàmù ẹni tó nímà lẹ́ẹ̀ máa fi nínú pẹ́ sàpọ́nlé àwọn onímọ̀ náà nítorí pé à ń ṣe lè máa mú ó ní í ṣe pẹ̀lú ìmà ẹni tó ṣe lè máa mú ń bùkátà ìmà tá a fi ṣe nítorí ìmáàmẹ́tò nẹ́ẹ̀sì fi sọ̀lẹ̀ ẹni tó máa lè máa mú ẹni tí máa darí àwọn èèyàn ṣáájú wọn nínú sọ̀lẹ̀ àti kókó tẹ̀lé máa mú ni lè mọ́mù tí wàá máa síwájú àwọn èèyàn ti sọ̀lẹ́ ó ń bùkátà àmà ìmọ̀ tí ń bùkátà àkọ́kọ́ òun náà ní ìmọ̀ tí ó fi lè síwájú wọn nu sọ̀láàtì yẹn tí sọ̀láàtì wọn fi ní máa jẹ́ àṣedànù àṣegbára gbóná. nítorí pé ìmọ̀ bá ṣẹṣẹ lè máàmù fún gbogbo ẹni tí ó ṣe lè máàmù ń bẹ nínú ma la yatimmu al-wajibu illa bihi fatahsiluhu wajib nǹkan tó ti pé o ní lè ṣe tọ́jọ́ràn yẹn lórí rẹ̀ yẹn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ àfi kó o nímọ̀ nípa rẹ̀ jẹ́ pé nínímọ̀ nípa rẹ̀ ńkọ́ ọ̀ràn yẹn ni. torí ló ti jẹ́ pé Rabtatul Alam al-Islami ní Mẹ́kà. Islamic World League wọ́n dálé ẹ̀kọ́ kan lẹ̀ ní Mẹ́kà fáwọn ọmọ tó bá ti parí dìgírì wọ́n ń pè ní al-ma'had al lil-imama. higher institution for imamship bóòlù ó sì ṣe imam ẹ̀kọ́ tó ń kọ́ ọmọ òbí máa lọ ẹni tó ti parí dìgírì ní ọwọ́ rẹ̀ ká lè mọ̀ pé ayé lè má mú èdè bá ṣe mú wọn kọ́ lẹ́kọ̀ọ́ oríṣiríṣiríṣiríṣiríṣi tí òbí lè ṣe lè má mú tí ọ̀kẹ́rẹ́ já àmúkátà pépé ní dábì ṣe lè má mú yẹn nímà tá a bá wo àlìfọ́ dárúkọ ẹni tó mọ alukurani kejì wọ́n dárúkọ ẹni tó nímọ̀ nípa súnà jù wọ́n tún sọ nípa ẹni tó kọ́kọ́ ṣe hijira wọ́n tún sọ nípa ẹni tó dàgbà jù àwọn rìwáyà mi tún sọ ẹni tó kọ́kọ́ gba Islam èyí tó túmọ̀ sí wípé kókó ń tá a nílò lára ẹni tó fẹ́ ṣe lè máa mú onánìmá. ìgbà tí màá bá ti wà ní sẹpẹ́ tó sì dájú pé ń bẹ lára ìmáàmù àtẹlómìn tóun náà fẹ́ ṣe é iná tó máa wo nǹkan mi kí sì wọn ní ká wò hijra ọjọ́ orí Islam ó túmọ̀ sí pé ayé máa ńlá yẹn lè máa mú kìí ṣe oyè ìdílé irú ti máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ. eléyìí tó ti túmọ̀ sí pé tó bá jẹ́ pé bí Islam ti ṣe gbé kalẹ̀ là bá ń lò là bá ń tọ́ a nífẹ̀ẹ́ nìkan sí ipò lè máa mú káwa kábàámà yóò sọ̀rọ̀. so mo ń lo gbólóhùn àfisè lè má mú mi lo gbólóhùn àfijẹ lè má mú nítorí kéèyàn ṣe lè má mú òun náà lọ yẹ kí èèyàn dúró ní déédéé ọ̀gángan po rẹ̀ àmọ́ tí èèyàn bá pé mo fẹ́ jẹ lè eléyìí léwu yọkàndà tí èèyàn joyè ni tẹ́sí mọ̀ pé tí èèyàn bá jọba ìyẹn ti ọba wọn á ti ọba ni so káwá gbà pé ìyẹn á máa ṣe lè máàmù nìyẹn jẹ nítorí tí wọn bá jẹ lè máàmù ọ̀rọ̀ rẹ̀ náà dàbí tọba nítorí pé ipò ọba ni pé tọba kan ọba kú ọba kì í jẹ tó bá jẹ pé jíjẹ náà lè bá ń jẹ lè máàmù tí lè máàmù kan ọba kú lè máàmù mi ò lè jẹ tó bá ṣẹlẹ̀ wípé lèmáàmù yẹn kò lè dípò lèmáàmù mú má bóyá látàrí ààrẹ bóyá látàrí pé kò tiẹ̀ yẹ ń pò ń tẹ̀lé náà kò ní mà tani ọ̀yọ́ kò sí torí pọ́ jẹ́ ni torí pé ẹgbọ́ yorùbá yìí ọjẹ́ ni àti kíkiní kan bóńkiní kan lọ́wọ́ ó kú bá bẹ́ẹ̀ ni tí ọ̀yọ́ bí ó ti dànù kò sì sáàyè gbogbo èèyàn nínú Islam ẹni tó jẹ́ alimamul a'zam alimamul akbar alimamatul uzma ní ẹ̀ bá jó lórí gbogbo orílẹ̀-èdè nínú òfin ṣẹ̀ríà ṣẹ̀ríà tún fa àwọn kọ̀ǹdíṣàn kan lẹ̀ sọ pé tí eléyìí bá ti lè lùgbàdì wọn ayọ̀ kátó wá pé lè má mú mọ́tíláṣí mo rò pé wa ha eléyìí túmọ̀ sí pé ìmáyùn ò ní kókó nínú àtìsílẹ̀ mú sabasi tẹ̀lé bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe wí gbogbo àwọn béèrè burúkú táwọn yẹn máa ń béèrè wọn ò ní béèrè o láàárọ̀ láàárọ̀ yìí ìbéèrè tí wọ́n kọ́ gbà mí láti ìlú kan ó ní lè máa mọ àwọn ó ní kí n dákun kí wọn béèrè léde lárúbá tó lóun ọ̀gá káwọn tó wà tòsí wọn gbọ́ ẹni tó ń sọ mo ní wọ́n gbọ́ kọ̀ọ̀kan ní wọn ni àbẹ́yìn ọ̀gbọ́n tó máa ń ṣèdè ni àmọ́ tó yẹ yín kò yẹ yín ni mo ní wọ́n gbọ́ kò ní yé wọn ni ó nílé má àwọn ọmọ fati àgbẹ̀ ọlọ́run lọ́mọ iye ìgbà tó ń bá bàbá yìí sọ̀rọ̀ òun kan ìmáàmù kan kàkà kí àyípadà ọba ń tó ń burú sí ni o òun á fẹ́ fi mọ́tíláṣí yẹn lẹ̀ kó wọn lọ síbòmí ìjọba tó máa fàtí àké ẹ̀rú wọn bá wọn ntí fífi mọ́tíláṣí yẹn lẹ̀ lè dálẹ̀ kí n dáhùn márùn. sẹ́wọ̀n kébèrè kan ó kì í tó bá gbé ìmáàmù láti pẹ̀ ẹ jọ dáadáa ẹ sì sáàfi síbẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé rúbèrè ò ní wá nítorí pé nígbà tẹ ẹ bá jọ ẹ̀yin náà ní tẹ́ ń wò lára rẹ̀ bàbá ìyá ẹgbẹ́ fati àkàgbọ́ ẹnìkan á dé lọ́la á nílẹ̀ mọ́mú ọmọ fati àkè lágbájá náà àbí ẹlòmíì tó fẹ́ lòmíì tí ó fi sọ́lé ńgbà tí ò sí lé ni àbó náà wọ́n lò náà ni dákùwárọ̀ pa àbí ẹ̀kọ́ ni torí pé ń dọ́ta ṣèdánwò fún ọlọ́mọ pátì àtijọ́ láàrin àwọn tá a ṣèdánwò sẹ́mọ̀kẹ́ tó ṣèdánwò náà sọ̀rọ̀ torí pé kò lè burúburú kó tún mọ̀mọ́ pátì à ń ké má ipe ńṣe ni mo kọ́ màá ké nígbà tí mo ń wápò mo sì rí i tán kò ní ìdí kí n tuntun màá ké má kò sí ní tó tọba sáàtì mọ̀ pọ̀ kájú ẹ̀ nínú àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn sàhábà wa ẹ̀wọ̀n anabi sallallahu alayhi wa sallam mọ̀ ń tọrọ kẹ́ ẹ ṣe mí ní ìmáàmù àwọn èèyàn mi anabi sì dá lóun lẹ́ẹ̀kan náà pé à ń tẹ ìmáàmù wọn lè má mọ̀ àwọn olùmọ̀ fún wa pé eléyàn fi hàn pé kò sí ní tó burú ká àti ṣe ìmáàmù kí ẹ sà ti jẹ́ o ẹ máa kéèsì yorùbá o kò sí tó burú tó ní ti tó máa ń ṣẹlẹ̀ máa mú wọn náà rí i pé àdúgbò tó ń gbé yìí báyìí ọkọ lé síbò mi kò sì lè rọ ọlọ́run kọ́ máa lọ kọ́ máa bọ̀ ẹ dákun ẹ wẹ́ lómi ẹ̀fí ṣẹlẹ̀ máa mú abẹ́ ẹ̀kọ́ ni àmọ́ tó bá jẹ́ ọwọ́ ìpè àwa náà lè máa mú ìdọ̀la kò sí tó burú tí n bá ti wá ìwọ nine v one tó náà bá ti ara nine v two tó náà bá ti ara abẹ́rẹ́ rí láwọn mọ́tíláṣí nine v nine v àti má náà ìbí ti wá bàbá náà ìbí àwọn ọmọ ibi tó ti wá ní òbí sẹ̀rí àyè ìgbà gbàǹdè lè má má ìlú bá wọ̀. ok ẹ wá rí i pé tó bá jẹ́ pé ntọ́ yẹ ká wò lákọ̀ọ́kọ́ àti wò ó àbá ti dínà gbogbo awuyewuye tí wọ́n máa ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ nítorí pọ̀ kájú ẹ̀ àwọn ẹ̀dá òkìlá lẹ́nu fátíà a sọ pé dandan gbọ́dọ̀ abakọ́ra tí wọ́n máa fátíà kí àlú ẹ̀kọ́ ni ẹ̀kẹ́ nǹkan mi lè òtùmọ̀tì lè láfi lọ àmọ́ fásitì rẹ̀ dúró déédéé ẹ bàbá yìí náà fẹ́ ti lè má mu àfẹ́ kọ́ ni àmì ah, náà fẹ́ mo fẹ́ ti lè má mu kò sí wàhálà èké fásitì alhamdulillah ẹ̀bọ̀sẹ̀gbẹ̀ kan mo rò pé kò í séjà ẹ̀bọ̀sẹ̀gbẹ̀ kan ẹ̀yin tẹ́ ń bá wa kọ́ máàgì kí lẹ fún bàbá alákọ̀ọ́kọ́ wọn ni bàbá jẹ méje nu mẹ́wàá Allahu Akbar ẹ bàbá kejì ńkọ́ bàbá gba ọ̀kan nu mẹ́wàá bàbá wọn ni ẹ máa lọ lé sòkò nídìí ìjà àbúrò wa pé pààgùn kan yọ ààrẹ ló eléyìí túmọ̀ sí pé sẹ́mi sẹ́ni tá a fún sẹ́fù ni fáìlì ọ̀ wà lọ́dọ̀ wa sẹ́ni kan bá ní à kọ́dà ó burú ó gbàjẹ́ à ẹ dákun ẹ wá rán mi pa ẹ wá rán mi pa bàbá eléyìí ọmọ fati àkè tó torí ẹ akọrọ ohun lèkìtà bìlà ẹni tó ma tẹrọ ọlọ́run kejì nínú wa èyí sì jẹni tó ma kejì àfi kọ́ pé ó ń ké lẹ́sẹẹsẹ ó sì já gaara lẹ́nu rẹ̀ ìwọ̀n ń kà ń ké tòfin tòfin torí alukurani lófin tá a máa fi ké ọ̀nà ni at-tajwid so kíkọ́ sí ni mímọ̀ ọ̀gàn tí kò wá kó sùn kó jí kó wá pé mo ti máa tajwid irọ́ lọ pa wàá kọ́ wàá mà so ìwọ́n tó fẹ́ ṣe lè má mú lọ́la ara ń tó tètè lọ kọ́ nù o wàá mà ìwádìí kọ́ máa sọ pé kí ó tó ń tẹ́ké tí wọ́n ti bí ẹ lómi lẹ́nu kan wàá kọ́ à ọmọ tó fi wọ́n kọ̀rẹ́kìtì ẹ̀ kó ló dò ní ọba bà kíkọ́ kò ní mímà ẹni tó má Al-Kùránì kejì má jẹ̀mú alákọ̀ọ́kọ́ rẹ̀ eléyìí pàtàkì tabaléyàn méjì tabaléyàn mẹ́ta tabaléyàn mẹ́rin tí wọ́n ń du ipò lè má mú á sì lọ fún nípa pé kí wọ́n kí alukur'an kò sì bùkátà pé wá ké ń bọ̀ nkẹlẹ torí pé áfíríkà là wá wà tẹmẹ áfíríkà ẹnìkan sọ pé wọ́n sojú sàmì ẹnìkan nínú àwọn tó wà nínú àwọn tó ṣe ìdáwó fún wa ọ̀tá mi wọ́n sì lọ́tẹ̀ ẹni ńkọ́ ṣé kódù ọ̀yà kò sí wàhálà ẹ̀yin aráàlú náà wá wòrán ẹgbàgbà fún kálukú ẹgbẹ́ pàṣẹ tẹmọ pé ní gbogbo aráàlú bá da alábòsí ìgbà náà ládẹ́sí ń dájọ́ mà so ọkà lójú yín ń kàkúkà wọn wá ló fẹ́ẹ̀lì kí ni tuntun kò sí tuntun bẹ́ẹ̀ ọ̀pọ̀rọ̀ òhun lè kìtà àbìlà ókè sẹ́yìn bá di lè má mú kí lẹ́fẹ́ máa fi ṣe sọ láti fún wa gbàtẹ́ màlúkúrá nìkan kìí máa ṣe pé wọ́n ní kẹ́ wá ṣe páàgùn wọ́n ní kẹ́ wá ṣe ìmáàmù ẹ mọ̀ tó máa ìmáàmù ẹni tí ó sì wá di wa lọ sọ́dọ̀ ọlọ́ọ̀. yóò kó sọ láti wá lọ sọ́dọ̀ ọlọ ọgbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run kejì ẹni méjèèjì masha allah wọn jọ malukurani ké gbà náà lẹni ẹni méjèèjì àtúwá wòtá ló tún dáa jù nù wọn àmọ́ tó wá kẹ nìkan lọ máa kéjù ẹni eléwọn láàmú àní dara wa láàmú ma wọn jọ dọ́gba gbà náà lábọ sí pele kejì. ìmọ̀ nípa nípa súnà àwọn olùmọ́ni ìmọ̀ nípa fiqh àgbọ̀yé ẹ̀sìn nítorí pé ń tàn kó káàtà lágbọ̀yé ẹ̀sìn nínú sọ̀láàt ọ̀pọ̀ ní àsọkùtọ̀ ẹ ṣàlàyé fún akínlẹ̀ mọ̀ nípa sùjúdù sàá ẹlòmíì <laughs> yóò ti kọ́kọ́ fojú ní kẹ́ <laughs> èmi lẹ́nu lé rẹ̀ sùjúdù sàá lẹ́gbẹ̀ẹ́ ojoojúmọ́ mọ́ ń kọ́ mọ́. <laughs> tó bá bẹ̀rẹ̀ sí sáré bá odó ẹtú sọ nǹkan mi àlódò odó à ibẹ̀ tó ti mà ní pé kì í sáwàyà ẹ wàá tún mú wa ìmáàmù kan ti sọ láti lọ ọgbàgbé ìforíkalẹ̀ ẹyọkan nínú rákà kẹta nínú sọ láti tọ́jú rákà mẹ́rin bóun ni ó sì tún sọ láti rẹ̀ sí. ní ìsìn gbogbo yín lẹ́fẹ́ ṣe lè má mú láyé fa kò burú o kìí ṣe bí kò fẹ́ ṣe gómìnà o àti sọ pé kò burú àbí ẹ̀kọ́ ni ẹnìkan gbàgbé ìforíkanlẹ̀ yọ̀kan nínú rákà ẹlẹ́kẹta lẹ́yìn ìgbà tó ti ṣe rákà ẹlẹ́kẹrin bóun ni ó ṣe yanjú ẹ̀kẹ́ nìkan bọ́ wájú. àbí kẹ́mi ó pè é ṣé kí n pẹ́ nìkan ẹ dákun ẹ bọ́ wá sí ọjọ́ ti dán tẹ́ wá sọ pé ọba yín lójijì hmm, ẹgbẹ́jọ́ kẹ̀ ẹ̀dá rí èsì ní kálukú dolu páyọ̀ lọ wọ́n á wò lẹ́lẹ̀ ẹ dákun ẹ dáró sí naam naam ẹ ọ̀dà ìwọ ìwọ wọ̀wà wọn náà bẹ́ẹ̀ sì lè má yàrá. bọ́ọ̀lù ẹ̀yọ́ agbàgbé ìforíkalẹ̀ kan ní rákẹ́lẹ̀ kẹta àti rákẹ́lẹ̀ kẹrin sọ̀lá tó bọ̀. a máa mú ìforíkalẹ̀ yẹn wá padà. a mú wa sàbàtì wa mú abó láti wá sí tàbí tàbí. sábà mú wa padà tán àwa ìfẹ́ àforíkalẹ̀ ẹ̀fọ́ àdàbà sálámù. àti kátó sálámù náà ìforíkalẹ̀ àti lẹ́yìn ìgbàdàbà sálámù. bóyá àti sálámù tilẹ̀ kó kátó rántí. kátó rántí. ìgbàdàbà sálámù tó kátó rántí àwọn àforíkalẹ̀ tọ ìdáhùn lè má mú kàní lè má mú mi lè má mú mi lágbọn bíi àkọ́kọ́ ká kọ mọ pé lè má mú yọ gbà hmm, lè má mú mi. títí ẹ̀yìn àbílẹ̀ kálukú ẹ̀ ti olùpáyọ̀ lọ nìjọ́ àbí òyìnbó wa ẹ bàbá tó wà lọ́hùn lọ́hùn Abdulaziz máa bọ̀. báyìí sì ni pé tábà ti taba ti ka taba ti kata ok taba a kata ya a ti ni sala a ni salamu ok a kata ya a ma salamu. na taba ya a ni a foli ẹ wá sí imam nọmba tú náà sọ imam nọmba tú ọgbà ẹ dáwọ látàrin látàrin aha bàbá ògìlà haúsá yẹn ẹ má bọ ẹ má bọ. náà sáwọn àlè ẹ rákà náà ti bàjẹ́ àmúrákà mi wà àtẹ̀wé wa tó sùjú lù sáwì. nàmú nígbà tí a bá ti mọ̀ pé sùjúdù náà èèyàn ò sí so èèyàn ti wá sí rákà ẹlẹ́gẹ̀rin èèyàn tẹ̀sẹ̀ wá mú rákà náà wá lẹ́yìn rẹ̀ àyẹ̀sẹ̀ wá tó sùjú lù sáwì. kátó sálámà. tọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ tí ní ìmáàmù nàmbà tírì náà sọ ìmáàmù nàmbà tírì náà gbà ẹni náà tó jókòó lẹ́sẹ̀ mọ́sálásí hmm. lẹ́sẹ̀ mọ́sálásí. bọ́lá kẹsí débi la wáìtì yẹn ọ̀yọ̀yọ̀yọ̀yà wọ́n náà ní wọ́n náà ní ọ̀yà ẹ̀ ẹ̀ ah, ah. ta ló tún débi la ń bẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà máa bọ̀ àfọ̀nfin la wáìtì. máa bọ̀ máa bọ̀ kọ́dà kó sòdò lọ fẹ́ sọ máa bọ̀ ọ̀yà white ẹlẹ́wù bíi brown yìí mọ̀ ń náà ṣé ọba wáyé bẹ́yẹn sá tí wọ́n gbàgbé ìforíkalẹ̀ kan níbi rákà ẹlẹ́kẹta tí wọ́n sì kíra kẹlẹ́kẹrin rákà yẹn wọ́n yọ kù ẹgbà tí wọ́n fi rákà ẹlẹ́kẹrin yẹn sí ẹlẹ́kẹta padà tí wọ́n parí rún wọn èyí tí wọ́n yọ kù yẹn náà já sí pé wọ́n ti lé wọn kún bá wọn wọ́n wà foríkalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà. bóyá ni o ti wá ka kí o ní Raka ti ṣe àgbẹ̀ ẹ̀dá pẹ́lẹ̀ kejì. bóyá sọ àkà kí ó ní rákà tó mú ayé. ẹ pé rákà ẹlẹ́ẹ̀kejì wọn ti gbàgbé tó sì jẹ́ ibi tí wọ́n ti kéwú sókè àwọn òkè bá jẹ́ àti sọ ọ̀ràn yìí. báwọn náà àforí kanlẹ̀. wọ́n forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà. Uh, imam number four wọ́n gbà níbi kan tani O finalize ọ̀dà lẹ́nu àwọn tó wà níwájú àti pènyàn wájú Allahu Akbar iwájú àbẹ́ rí nǹkan bá iwájú lápọ̀tù tani wọ́n ń bo ojú rẹ̀ mẹ́rin wà fi wá sí bọ́sí níjọ́ yẹ́yẹ́ wọ́n ń dí bàbá ìmáàmù lójú àbí. bá jẹ́ pé o tẹ̀lé wá pé yàn gbàgbé ìforíkalẹ̀ kan ní akẹ́lẹ́ kẹta ní raka kejì yóò mú wá ní raka ẹlẹ́kẹrin ní parí ṣùgbọ́n tó bá yẹ pé tá a ti máa ń kéke wú sókè ní ẹgbẹ́ akasọ́rọ̀ àti fatia yóò kì jẹ́jẹ́ fatia nìkan ni yóò kà nítorí pé a ti sọ di raka ẹlẹ́kẹrin báyìí sí àti ó ti kúrò ní raka ẹlẹ́kejì. rákẹ́lẹ̀ kejì yẹn sì ní nígbà tí gbẹ́lẹ̀ kẹta tẹ́lẹ̀ kejì pé tọ́wọ́ ẹ̀pá bá bá tọ́wọ́ ẹ̀ pé abájẹni tó kẹ́yìn dé mọ́sálásí ìmáàmù wa wọn ti sọ láti ní rọ́kà mẹ́rin fún wa so rọ́kà ẹlẹ́ẹ̀kẹrin la bá àti kápẹ́ ẹlẹ́ẹ̀kẹta la bá ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin yọjà àti ti wa. so yẹn. ẹran ti pa ti kánsù ẹ ó ti dẹlẹ kẹrin nísì ẹlẹ́kẹta ti dẹlẹ kejì ẹlẹ́kẹta dẹlẹ kejì ẹbẹ kọ ni ẹlẹ́kẹrin dẹlẹ kẹta ṣáàjú kó tó wá múraká yìí wá èyí tí mú wá nìsísẹ́ mi kẹ́kẹ̀rin láàrin lọ́wọ́ fẹ́ ṣe ní ìsìn nìkan ni ó kè jẹ́ẹ́jẹ́ eléyìí ń jẹ bẹ́ẹ̀ akramakumullah àwọn kẹta kà fún níjọ tí ọjọ́ bá pé ẹni máa fi di àwọn èèyàn jalè torí pé kókó nǹkan tí wọ́n lè bìyàn léèrè tó bá fẹ́ ṣe lè má mú láyé yàtọ̀ sí fásihà ó náà lágbá ìforíkalẹ̀ gbàgbé torí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó ti fẹ́lẹ̀ ìmáàmù kan ní ti ń gbàgbé ìforí kalẹ̀ yẹn sẹ́wọ̀n kó rí gùn kan nínú sọ́láàtì ó sì parí sọ́láàtì ìgbà tó kù kọ́ sálámà ó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ìgbà tó wá sálámà ẹnìkan wá fi kí ló dé ó là gbàgbé sùjúdù kan ni ṣé sùjúdù sáwù gbé sùjúdù kò gbé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ túká tí wọ́n rò pé àwọn ènìyàn sọ́láàtì sáà ti ṣe ńkọ́ kì í ṣe sọ́láàtì lọ́dọọlọ́ọ̀ torí ẹ gbogbo orú rẹ pọ̀ láwọn àpèjúwe oríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn ti máa ń fìdí rẹmi tó àìlèmùhùn bẹ sùnà ó túmọ̀ sí pẹ́ni tó lágbọ̀ọ́yé ẹ̀sìn nítorí pé bùkátà ta nísàgbọ̀ọ́yé ẹ̀sìn nínú sọláàtì ọ̀pọ̀ tí lè má mú ọba wa lágbọ̀ọ́yé ẹ̀sìn sọláàtì ọba jẹ kọ́lá kọ́ má lùkùrá nìke torí ẹ̀ ní má mú Malik ṣe sọ yìí pé kìí sàlùkùránì sànàmì ní ká ti síwájú làwọn ti síwájú àlẹ́mọ̀ọ́n bẹ sọ̀nà láti síwájú ẹni tó nímà nípa àgbọ́yé láti síwájú ipò kejì ni mímọ̀ àlùkùránì kí wà nítorí bùkátà tá a ní sí àgbọ́yé ẹ̀sìn nínú sọ̀lẹ́ ọ̀pọ̀ ju bùkátà tá a ní sí àlùkùránì kíké lọ wọ́n ní tẹ́ ẹ bá wò sọ láti ní ìdúró ó ní rùkúrù. ó tún ní ká nàró padà ó ní ká forí kanlẹ̀ ó ní ká jókòó mélòó ni àyè tá ti máa kí alukura nínú gbogbo àwọn àyè yìí tẹbí nù ni àyíká alukura ni rúkú àyíké ní nàró padà àyíké ní forí kanlẹ̀ àyíké nínú jókòó àyíké nínú ajẹ́ pé bùkátà a yẹ́ẹ̀sì nínú sọ̀rẹ́ ọ̀pọ̀ ju bùkátà ní lọ. wọ́n ní akọ̀rọ̀ òhùn dánábì si sọ. imam malik ló àtẹnitọ́ gba tiẹ̀ bí abu hanifa akọ̀rọ̀ òhùn lèkìtàbí la dánábì sọ nítorí pé láyé tànábì sallallahu alayhi wa sallam akọ̀rọ̀ ònàṣì lèkìtàbí ẹni tó mọ kéjù àwọn ni ma fi jù ṣùgbọ́n nǹkan ti ọ̀pọ̀ àìmọye lọ́mọ alukurani ké tí ọ̀la gbẹ̀yẹ. alukurani tó ọmọ ké tó tún há sórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ rẹ̀. ẹ mọ̀ pé mímọ̀ túmọ̀ náà ni ó bí àgbọ́yé síbẹ̀ náà ra ọmọ ní ọmọ alukurani bíi fatiha láti bẹ̀rẹ̀ ọmọ túmọ̀ tó ń ké. ó lè má làpá lára rẹ̀ ju wípé tí ń bá ń ké ìbẹ̀rù ọlọ́ọ̀ máa mú tí máa ń ké àwọn tá a máa ń gbọ́ náà ẹ̀wá rírì ó mu wa ṣùgbọ́n kí wọ́n á ní tẹ́ kéyìí yóò ní ẹ lọ bèrè lọ́dọ̀ àwọn tó ní mà. òkè tábà wá sọ pé ẹni tó má alukurani ké lásán iná la fẹ́ mú tó sì ti ṣẹlẹ̀ pé wọ́n kàn máa ké ni wọn ò lágbọ̀ọ́yé ẹ̀sìn tí wàá lọ ní ṣẹlẹ̀ wàá lọ ṣẹlẹ̀ torí ẹni Malik sọ pé akọ̀rọ̀ onáfì fi zamani rasulillahi sallallahu alaihi huwa afqahuhum àmọ́ àwọn náà ti takò Malik àwọn ìmáàmù Ahmad àti Shafi wọ́n ní tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé Ànábì sallallahu alaihi wa alihi wasallam tó ní múru Aba Bakrin falyusalli bin nas àhà ẹ̀rí tí wọ́n ẹ̀rí tí onímọ̀rò abubakar nfẹ̀lẹ̀ sọ́lẹ̀ dìnnà lórí táwọn ẹbí sọ pé pa abubakar láti kọ́ máa tẹ̀lé máàmù fáwọn èèyàn abubakar sì sínú èèyàn mẹ́rin táwọn ẹbí ni ẹ gba alukurani máa ké lẹ́nu wọn. malik sọ pé ẹ̀rì tàwọn nítorí pé bùkátà abubakar bẹ́ẹ̀ ni tó ní máa gbọ́ yẹ̀sì bùkátà tá a ní sí máa gbọ́ yẹ̀sì ju mímọ́ alukurani ké lọ abubakar kìí sọ ní Ubay ibn Ka'b abubakar kìí sọ ní Ibn Mas'ud abubakar kẹsàn ní zayd ibn thabit kò sínú àwọn sọ̀hábà dáná fi ní kẹ́ gba alukurani tọ̀ sòṣùgbọ́n àwọn ilé sọ pé ẹ dákun ẹ ká ọ ẹ tún tún àdìsí yẹn ká yẹ ọmọ nasa akọrọ ohun li kitabillah ó clear àbí ó clear ó clear ẹ tọ́ mọ alukurani kejì bàbá àní máa ṣẹ̀ríà bàbá àmà ní máa ṣẹ̀ríà ẹ tọ́ mọ alukurani kejì. sọlá ṣẹ̀kẹ́ ẹni tó má alukurani kéjù láti sọ́jú pàápàá jùlọ tó bá tún nímà nípa ṣẹ̀ríà ó ti ní lójú ọba ni lọ́kànjẹ́ lọ́pọ̀lọpọ̀ ayé ìpè láti fi ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún àádọ́tọ̀dún níbòmí ìmáàmù mi kó sọ láti àwọn èèyàn dà sí kòtò torí pé wọn ò mọ alukurani kéjù alukur'an àwọn olùmọ̀sọ pé ìtọ́rọ ọrùn jù nínú rẹ̀ ní fàtàhà torí pé ojoojúmọ́ là ń kà nígbà mẹ́tàdínlógún ìtọ́rọ ọrùn jù ìlọ̀pọ̀lọpọ̀ wàá mà kejì nígbà tí lèmi bá sọ pé sẹ́yẹ́rẹ́ ló máa ń gbẹ́ lóòbí sí fàtàhà náà ọ̀ wọ́ọ̀sì torí di ẹlẹ́yìn a rí i pé wọn bá kọ́ mọ́sálásí kalẹ̀ ní ìsìn ẹ má sọ̀kọ́ kanu jàmá wa lẹni tó kọ́ mọ́sálásí àwa láàyàn lè má mú fún èwo jàmá náà jàmá wò lànàbì ni ẹ dálé tóbi jẹ́ pọ̀ kanu jàmá yín lọ́kọ́ mọ́sálásí ẹ̀yìn lèyàn lè má mú fún kí mọ́sálásí náà dìdì jàmá yín àbí tọ́lọ́ ẹ kàn yan olódò kan ẹnì kan lọ́mọ ti má mú bẹ́ẹ̀ kọba mu o ẹ̀sìn lélẹ̀ ìgbésẹ̀ kéṣeré ẹni tó nímọ̀ nípa àtìsẹ́ lè má mú yẹn ní kẹjí kọ́ máa ṣe ẹni tó máa ṣe ni kó ṣe à ń ṣe lè má mú kéṣe ní sá máa fi wó oúnjẹ à ń ṣe lè má mú kéṣe tó jẹ́ pé èèyàn máa fi pawó wàláhì à ń ṣe lè má mú gan pé báwọn olùmọ̀ máa ń sọ amúnimálẹ̀ kéde kéèyàn ó rí nǹkan míì sí láyé ní ìdílé yìí bá jẹ́ lè máa mọ síláṣí kan ẹ wá ní nǹkan kẹtẹ ẹ mú gbọ́ ní takí àsìkò àtìpé sọ láti wá kù sẹ́jú mẹ́ta ẹ sì dé takí o ẹ wò bó lọ́kàn yóò ti máa di ẹ sì débi tẹ́ lọ ambọ̀sibọ̀sì pé gbọ́ bùkátà bó lẹ́sùn ti padà sílé lásìkò tó jẹ́ pé báyà sẹ́jú márùn-ún mẹ́wàá lẹ́yìn sílẹ̀ láàrin kí wọ́n pèpè fún sọ láti sí kọ́ ọ́ mọ́. gbogbo èèyàn ọ̀daràn mọ́ṣáláṣí olè máàmù lọ́daràn síbẹ̀ yìí náà máa kójọ máa ti pèsè ọ̀la tí lè máàmù yẹn ọ̀bá ti dè ẹ̀ máa sọ pé irú bàbá lè máàmù olèlè lọ́kàn máa bàyà lásìkò jáde ìwọ tó ẹ pọ̀ wá jọ méjì mẹ́ta tá ń rí ọ sẹ́ńtórí ọkọ̀ sẹ́ńtọ́dọ̀ ọmọ pé wà àmọ́ bàbá yìí bá ti pẹ́ ìṣẹ́jú mẹ́ta ńlọ́daràn tó ni wọ́n máa sọ lẹ́nu bàbá yìí máa wọ́n ti ń ṣe sọ láti fún yín tọ́dún mẹ́rin alihamudulilayi bàbá yìí sọláàtì ọ̀dàrú máa lójú rí àfijọ́ kan bí wọn bá kájọ kọ́ máa ṣe ẹ ti máa sọ̀rọ̀ kàtàkàtà bí ẹni tí ọ̀gbá dùn ìwọ tó yẹ pé o lè ṣe sọláàtì lójú má kàn kí mẹ́ta ọmọ dàrú kò sẹ́ni tó rí wọ o tó bàbá yìí náà lọ sá dàrán torí àwọn sọ pé tíyẹn bá rò dáadáa kò sẹ́ni tí ọ̀fẹ́ sì máa mú dà kí ló á dé tó á di ìkẹ́sí gbogbo èèyàn ń pé bò tí wọ́n ń sùrù bò bí eṣinṣin lórí ìṣúra láwọn àwùjọ kan èsì tọrọ lọ èsì tọrọ lọ nígbà tó bá jẹ tọrọ lọ nǹkan tí ó sòyàn má tí ò ní jẹ kéèyàn lọ síbi ká àdéhìí kìí ṣe pé ò ní sin lọ ibikíbi títọ̀ láti bá bọ̀ ibùdó náà wọ́n mọ́ṣáláṣí ó sì tọ́lá bí ti lè má mú kọ́ kákókè adùn ló ti ṣe lè má mú ó sì wà ní high school kí ni wọ́n ń pè high school ilẹ̀ lọ wà ní ìsìn ọwọ́ agbọ́tí mọ́sálásí sọ Allahu akbar Allahu akbar ọmọ sọ kóbi kẹlikọ́pítà kan wà tí ó gbólúwa rẹ̀ àbí ẹ̀ kò sí kò sí ẹlikọ́pítà lẹ̀ mo rò pé yé ọwọ́ agbogbo ọ̀nà tó gba ọ̀kadà òsì lè fly ọwọ́ agbogbo ọ̀nà tó gba kódà kó dé kọ́ ọmọ mi ẹlẹ́ ẹlẹ́ wọ́n sọ pé ah, kò lẹ́tọ́ alọ́ láti ẹ̀kọ́ bàbá àwọn ah, ah, ti tiẹ̀ lómi síwájú o <laughs> torí pé kí ni àwọn èèyàn ní eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn ọ̀sà dédé máa du lè má mú wọ́n máa jìjà dun abẹ́sẹ̀ lè má mú àmọ́ ńgbà tó ẹgbẹ́ ń kàn òróró oúnjẹ làwọn fi ń jẹ kò sí ń dọ́kàn wọn ọ̀pọ̀ ẹ̀mọ́ yóò mọ sọ láti nǹkan ṣe. kí ni wọn fẹ́ fi ṣe inna Allah ghafurur rahim náà. sàmọ́ tẹ́lá bímọ alábàáyé sọmọ ló kọ sá tẹ́lá ti gbéyàwó sá kọ́lá wọn tún lè dúra wọn pé àwa lè má mọ àdúgbò wọn wá ń kó ẹ̀yìn bọ̀ kíkẹ́ wa sọ ọmọ lóko ládùúgbò tiwa ẹsẹ̀ lẹ́bìrì wá ní àbọ̀kadà <laughs> bẹ́ẹ̀ náà ni ẹ rí ẹlòmíì wọn lè kó òkú òkú wa lélẹ́yìí gbọ́dọ̀ dáná pẹ̀yìn wa ọ̀kan nu jama wa sí ni gbogbo àwọn nǹkan náà ni ó túmọ̀ sí tọ́pọ̀lọpọ̀ fífẹ́ ṣe lè má mú láti ń gbé sara bọ̀ ládùúgbò ìmáàmù náà ni ẹnìkan sílé ládùúgbò ìmáàmù náà ni tó gbogbo àǹkà yẹn ló jẹ́ kí ipò lè má mọ̀ di bàbàrà tòótọ́ wá jẹ́ pé bóyá olóṣèlú kan bá wà ládùúgbò fẹ́ràn pé sara àti wọn rù kọ́kọ́ abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀ bóyá ìjọba tún ká di ẹnu rọmọdọ́n abẹ́ rí nǹkan mọ́ sòbá ń pín mílíkì nọ́ọ̀sẹ̀sì sẹlẹyìn náà aláwa máa ti torí rẹ para wa dára máa gbé anílù kan ìgbà tí eléyìí pọ̀ ṣẹlẹ̀ máa mọ eléyìí pọ̀ ṣẹlẹ̀ máa eléyìí pọ̀ ṣẹlẹ̀ máa àwọn kan wá dá sí wọn láwọn ó ṣèdánwò fún wọn yà ẹjọ́ ṣèdánwò nǹkan gbogbo ilé kọ̀kọ́ à ká má rí lákàgà o tó wọ́n ti mọ́ṣáláṣí pàdé ṣèdánwò tòun gbàdúrà mọ̀ tó sùn oògùn lọ́lọ́wọ́ kí ló dé tó fi wá di nǹkan bàbàrà táwọn ń jà táwọn ń jíjà dùn tẹnìkan bá ti ẹrí pé ńgbà tẹ̀ ń jẹ tẹnìkan bá ti jẹ lè má mú bẹ́ẹ̀ sì máa fi wọ́n jẹun àwọn ẹni tó máa sọ kọ́kàn lẹ́yìn wọn wọ́n mọ̀ wá funfun ó dàbí ọba àtijọba lò yìí tẹnìkan bá mọ̀ pé ọ̀dọ̀ àwọn lọ́yẹ kọ́kàn lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ wá funfun tó wà bẹ̀ nítorí pásítà náà ni pé bẹ́ẹ̀ nìkan ọba kú ẹlòmíì ò ní jẹ́ ìkó lèmọ́mù náà bá ti dì bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá fúnfun ni lèmọ́mù mi wà tó yẹ pé òun nìkan ló lè sọ tó jò ń rí lójoojúmọ́ láwọn fìràkóòfò tó ń sàlẹ̀ ẹnìkan torí kọ́ jẹ́ lèmọ́mù agbègbè kan gbogbo ojoojúmọ́ ni máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀jẹ̀ gidi tílẹ̀ bá ti sún kó tó sùn yóò máa pọ̀ ẹ̀jẹ̀ ni ẹ dákun tó rọ lọ ṣé Allahu akbar assalamu alaikum náà ló fi gbogbo ilé kéésùn àwọn òróró yìí náà nì àbí òye wa la hawla wala quwwata illa billah nílùú kan ẹnìkan wọn fẹẹ fi ṣe lè má mú bẹ wọn á ní kó tó di kó di lè má yẹn nínú ẹni tó kórìíra oògùn ọ̀fọ̀ ni ìmọ̀ sọ́jà dìgan ṣùgbọ́n ńgbà tó kù dẹ̀dẹ̀ tí ó ṣe lè má mú wọ́n ní wọ́n á lọ gbé ọṣẹ burúkú kan wá nínú gbáradà wọ́n á sọ pé ọṣẹ yẹn ni ó mú inú gbá ni ó sì wẹ̀ sí níjọ ńkọ̀la tí ó di lè má mú torí ayé ń bẹ ẹ dákùrọ̀ lọ ayé lọ wẹ̀ ló fi ṣe lè má mú dáhùn pé ológo ni lọ́wọ́ la hawla wala quwwata illa billah ó gbóró àwọn kan ó túmọ̀ sí pé sí islam náà làwọn èèyàn ṣe ṣe sí islam tọ́lọ̀ fi rán nàbì muhammed sallallahu alaihi wasallam ni wọ́n ṣe ṣe láwọn àwùjọ tiwa àbí nǹkan míì ó di pé ọ̀pọ̀lọpọ̀ ìní wọ́n máa lépa wọ́n máa kójú ẹsẹ̀ rẹ̀ wọ́n lè pààrọ̀ àga tí ó fi jókòó nítorí kọ́sà lè tètè kú torí káwọn náà fẹ́ jẹ lè máàmù ọba ni lọ́kàn jẹ́ níbo la wá fọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam fẹ́ẹ́ ni tó ní má jù nínú àwọn èèyàn ni wọ́n máa ṣe lè máa mú. ẹ sì rí pẹ̀lú kọ̀ọ̀kan àwùjọ kọ̀ọ̀kan alhamdulillah àwọn èèyàn ti pọ̀ tí wọ́n ní mà kọ́dà àwọn tó ní mà tẹ bá kó àwọn mẹ́jọ tẹ bá kó wọn jọ ìpè wá ṣe lè máa mú bìkan pẹ̀lú òkú ọlọ́run èèyàn mẹ́fà ni wọ́n sà fáwọn ọ̀fẹ́ nítorí pé tẹ bá ní màtẹ lóye kí lẹ fẹ́ fi ṣe ẹni tó bá lòun rẹ sì fún ẹjẹ àwọn máa ṣe torí ẹ kátara àtẹsí ká máa ń fa ni o àwọn ẹni tó ní má jù nínú àwọn èèyàn lànàbì sallallahu alaihi wasallam nípa máa ṣe lè máàmù lè máàmù kan sì kéré kò bá àjẹpẹ́ ní lásán lẹ tẹ́lẹ̀ ládùúgbò yìí tẹnìkan síwájú yín ẹni tó bá ní màjù rẹ kò bá sì jẹ́ pé àdúgbò lẹ ti kọ́ mọ́sálásí ẹni tó bá ní màjù rẹ kò bá sì jẹ́ pé lùtẹ̀ ń gbé láti fẹ́fẹ́ nìkan ṣe mọ́sálásí ẹni tó ní màjù rẹ gbogbo mọ́sálásí gbogbo nínú ìlú yín ẹni tó ní màjù nínú àwọn tó fẹ́ ṣe lè máàmù lẹ́ẹ̀ma fi ṣe lè máàmù yóò di ká ẹ lè pọkàn pọ̀ sọ́dọ̀ lọ yóò di ká ẹ máa ṣe lọ́n ìdí inú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè láyé Ministry of Islamic Affairs wà táwọn máa mójútó gbogbo nǹkan mọ́sálásí kò bá jẹ́ ìjọba lọ́kọ̀ kò bá jẹ́ ló lọ́kọ̀ wọ́n lọ gbé fún Ministry of Islamic Affairs wọ́n ní wọ́n máa fi lè má mú síbẹ̀ ó sì paasi through àwọn process tọ́pọ̀ kó tó fi ọ síbẹ̀ tó bá di lè má mú tán ó ní tọrọ kọ́bọ̀ kan tí ìjọba ọmọ fún tí òfin ní jẹjẹkújẹ tí òfin ní wáhùn kúwà à ń bọ̀sibọ̀si kórìí lè kórìí bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lé dáa wa náà tún àwùjọ wa sí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà láwùjọ ọlọ́nkọ́ bá wa tún sí gbogbo ìtàǹtì tó dáa ọlọ́ndàkùn jẹ́ àgbàládá tó dáa ń bẹ̀ ìtàǹtì tó kùdìẹ̀ káàtó wọlọ́ba ti tún yẹn sí tún àwa náà sí ọlọ́run ẹlẹ́dàá foríjì wa ká tó kú foríjì wa lẹ́yìn ikú wa ṣàánú wa ń jọ gbẹ̀ndà òkèèyàmù subhanaka allah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi ọlọ́dúnkù kan wà tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kún ni wọ́n ṣẹlẹ̀ pé àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ ò ti pọ̀ gbogbo wọn náà ti ju òǹkà ọmọ àkọwọ́ méjèèjì lọ ẹni àkọ́kọ́ tó ti kọ́kọ́ parí ilé rẹ̀ ọkọ mọ́sálásí sínú ilẹ̀ rẹ̀ mọ́sálásí tó sì kọ́ sínú ilẹ̀ yìí òun náà ní í ṣe lèmámù níbẹ̀ ṣùgbọ́n ó máa ń ṣe ìyàwó ń tẹ̀yàn rìn ó sì máa ń jó kan sí kì í dáná so wọ́n ní ẹni tí plọ́ọ̀tì kan jọ là wọ́n láàrin tó náà kó dé irú àdúgbò yẹn ọjà alùsùnà alùsùnà náà wà lẹ́mìí kò fẹ́ kọ́ mọ́sálásí ó wà ní èrò rẹ̀ ká lẹ́yìn ìgbà tó dáwọ́lé iná lílé tètè rọ́ọ̀ṣì bẹ̀. ṣé alùsùnà lè ti torí iṣẹ́ ọwọ́ ọ ẹni tá a wí ìpè babaláwo ni kó wọn kúkú kọ́ mọ́sálásí nìyí táwọn ti máa ṣe sọ̀lá yàtọ̀ sí mọ́sálásí ti babaláwo yìí. ọkọ ni pé ara lé ẹni ní bá ní màlámọ̀dì tẹ́yìn bá lọ kọ́ mọ́sálásí gbogbo ẹni tó bá rí wọ́n pé ẹ̀yin lè ba ẹ̀sìn jẹ́ investor slab ló kọ tí èsì tiẹ̀ democracy kan ti wà tẹ́lẹ̀ àbí kí ló pé kọ́ ọmọ ẹ̀sìn sọ láti ń bẹ́ tẹ̀málẹ́ máa ṣàlàyé pé babaláwo ní jó nǹkan ṣe gbàgbẹ́ ta ni ejó nǹkan èèyàn sọ pé ségi àbí kí ni táwọn fi ń dáná ọkà sọ àlẹ́ kó làhán nítorí yẹ kẹ́ ẹ ṣe ni pé ẹ wá lè mí síbi tí ó jìnnà síbi tí lè yín wà tí ó sì jìnnà síbi tí mọ́ṣáláṣí tẹ̀tẹ̀ wí yẹn kọ́ tọ́ wà sòtò bá ti ta kété tó jìnnà ẹ lè kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ ẹ̀yin náà máa rìn láti lè yín gbogbo ẹ tó nà bẹ sí náà yóò máa lọ bẹ̀ ilé ìlọ ẹ má fi ntẹ́yìn mà tó ṣe ṣe kọ́ mọ́ ìyẹ́lòmíì ẹ má fi dá fitina sílẹ̀ tó ṣe é ṣe kọ́ mọ́ parí bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ lọ kọ́ mọ́ṣáláṣí sí jìnnàjìnnà díẹ̀ kẹ́yìn àtàwọn tó bá lágbọ̀ọ́yé ẹ̀sìn sẹ́yìn ṣe babaláwo sí máa jó nǹkan yàtọ̀ sí kì í dáná so sẹ́yìn náà ti máa sin lọ́nbẹ̀ àmọ́ tó bá ti súnmọ́ jù kò sí wàhálà fìtínà lẹ́fì dálẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé fìtínà lẹ́fì dálẹ̀. wọ́n tún wá níbi rẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ẹ̀rọ̀mí létí. ọ̀sẹ̀ ìmáàmù tí ń ṣe tó a jẹ́ pé nírọ̀ kẹlẹ́kẹ̀dá ìmáàmù gbàgbé jókòó ó tún ṣe tashahhud ó sì ṣe tashahhud kan lẹ́yìn raka kejì ó tún ṣe kan lẹ́yìn rákà ẹlẹ́kẹ̀dá gbàdáhùn subhanallah. lọ́ba dìde lọ́ba tó ń rákà ẹlẹ́kẹ̀rin wa ó tún sàtáyà mẹ́ náà ìmáàmù bó ti wá parí àtáyà ti rákà kẹ ọkẹ sálámà lọ́ba dìde ìmáàmù ó ká ṣe sùdúrù sáwù ẹ̀ńdọ́ba sáwù kọ́ máa forí kalẹ̀ so wọ́n alẹ́ nìkan nù àwọn jàmáà òun dórí fi kalẹ̀ ìmáàmù sáni òun ṣe sáwù kẹta ṣé sọláàtì gbogbo wọn bàjẹ́ ni àbí ọ̀bàjẹ́ sọláàtì wọn bàjẹ́ àmọ́ kálukú wọn bí tó bá yóò forí kalẹ̀ yẹn ẹ forí kalẹ̀ yẹn nítorí pé ẹ ti ṣe àlékún nínú sọláàtì ẹ sì ń bùkátà láti fi mú ṣetán ìgbolẹ̀ fíforí kalẹ̀ yẹn ìfimú ṣetán ìgbolẹ̀ ni. wọ́n ní téèyàn bá bẹ́yàn sẹ́ téèyàn sì parí sẹ́yìn ṣùgbọ́n tẹ́ni tí èèyàn sì sẹ́yìn fún tọ́kọ̀ láti sìn tó èèyàn fún yàn èèyàn sìn sìn sìn ọjọ́ bí gbàtí ọ̀fẹ́ sàn lásìkò tó ti pín yẹn sì mà pé bẹ àwọn èèyàn nífẹ̀ẹ́ mi àmọ́ kìí ṣe irú sẹ́yìn ètò túmọ̀ sí gbowó ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ̀ọ̀kan fẹ́ sàn. àsùnwó á tó tó tún fẹ́ bẹ̀yàn sẹ́ ṣùgbọ́n tí ọba ti fẹ́ bẹ̀yàn sẹ́ gbogbo èròjà téèyàn lò fún sẹ́ rẹ̀ kìí fọwọ́ ara rẹ̀ lọ́ọ́ rà á kò sì sẹ́yìn náà ní ọbẹ̀ kìí sì jankpata lórí iye téèyàn bá pè fún má ti mọ kíkọ sanwó wa sáà lè fi owó sẹ́ wa tọkọ̀ tí ọ̀sán ká máa sinmi wọjà tá a bá títí táwọn fi gbowó wa lọ́dọ̀ rẹ̀ kọ́tọ́kẹ́sìmá nítorí pófin ọlọ́run sọ pé nínú àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam ó ní adil amanata ila man tamanak wala takhun man khanak ohun ìfọkàntán dá padà bó ti tọ́ àti bó ti ṣe yẹ fún ẹni tó fọkàn lórí rẹ̀ mẹsẹ jàmbá ẹni tó jàmbá rẹ mẹsẹ jàmbá ẹni tó jàmbá rẹ tí wọ́n bá sí owó iṣẹ́ rẹ tí ò tí ì san fún ọ tó bá sí mówó ọjà tó bẹ ọ pé kọ ọgbọ́n rà ìwọ náà fẹ́ jàmbá ẹni tó jàmbá rẹ tó ti kówó rẹ lọ fẹ́ gbà ọ àmọ́ ti sí àti má ẹni ìsara rẹ ti pè lára rẹ o ti jàmbá ẹni tí ọjà rẹ yọ ọmọ alágbọn pé wọ́n lọ́jàmbá torí pé ó lè jọ pé kò san láyé amẹ́tọ̀ ẹni gbé níwájú ọlọ́run wọ́n á gbẹ̀tọ̀ rẹ̀ lágbàpé lọ́dọ̀ ọlọ́run ebi ó yẹ ẹni tó ń jàmbá náà ní tó ń sẹ̀mí kì í ṣe kókó tó torí pé ẹnìkan jàmbá mi kò sẹ̀tọ̀ mi fún mi kò pé kí n kú òun ni wàhálà bá torí tó bá jẹ́ nkú pínrín tí ọ̀sán <laughs> yóò máa wá ká ẹn kó sera rẹ jiná nù kọ́ wá fọ́kùtù torí ẹ̀ má jàǹbá ẹni tó jàǹbá yìí nà kò sì túmọ̀ sí pé ìgbà tó ti ṣiṣẹ́ fún tí ọ̀sán owó fún ọ lẹ́rọ̀ kọ́ gbẹ́nu lọ ọmọ bí ọmọ sí o tún lè rán ṣùgbọ́n kí ni màá di ẹ̀yin oníṣẹ́ ọwọ́ náà tí wọ́n ń bẹ̀ ṣẹ́ tí wọ́n sanwó yìí fún yín èèyàn mọ̀ pé ń bá ti ń láti jù kò ní bẹ̀yìn sẹ́ tẹ ẹ bá rán yàn sí kí wọn lọ bá yín béèrè yóò pẹ dẹsùn òun kò ní bẹyìn sẹ má àbẹ kọ ni ntẹyìn wọn máa bẹ̀rù nu ẹ ní béèrè ẹ̀tọ́ yín béèrè ẹ̀tọ́ rẹ lọ́nà tó gbà tọtọ tó yẹ má jàǹbá rẹ tí ọba san fún ọ lẹ́yìn kó béèrè Ọlọ́run ló ṣe ìdájọ́. wọ́n ní tí èèyàn bá fẹ́ ṣe dùwà ìsìtẹ̀kọ́rọ̀ tó sì jẹ́ pé téèyàn fẹ́ kọlọ ẹlẹ́dàá wa téèyàn fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ ètò lóore jù nínú téèyàn fẹ́ dáwọ́ léwu ó pè nǹkan oríṣi mẹ́ta sáàkìlẹ́sẹ̀ dùn áwòlè sàkárà ẹ̀yọ̀ kan fún gbogbo ẹ̀ ká fi mẹ́tẹ̀ẹ̀ta ká fi bọ́nú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lè ṣe àmọ́ tẹ́ bá ṣe lọ́kọ̀ọ̀kan tẹ bá ṣe gbogbo ẹyọ ẹ bá ṣe ẹyọ kọ̀ọ̀kan fọ́kọ̀ọ̀kan ọlọ́dà jù tẹ bá sì ṣe mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú àdúrà ẹyọ kan sọláàtù istikhara ẹyọ kan sọláàtù nàbìlà ẹyọ kan tá a ṣe fún kò sí tó burú ń bẹ náà. so ìbéèrè ti parí náà. so wọ́n ní ó ti parí ó ti parí wọ́n ní tí èèyàn máa ṣe bí dàá sẹ́nìkan á sọ fún pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní wa kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ àná sẹ́nìkan á ní bí àwọn àdádálẹ̀ táwa ń ṣe kọ́ torí pé kúlù kúlù ń fẹ́ kúlù wọ́n ní kólòkólé wà kólòkóléyà wà sẹ́yìn ma kólòkólé àti kólòkóléyà lọ́nà tí nǹkan máa ń tẹ̀ torí rẹ̀ kólò èyí ò túmọ̀ sí gbogbo nǹkan. so wọ́n ní kó lè bá yọ tó bá yẹ kó kúlù ó túmọ̀ sí gbogbo nǹkan ọ̀rọ̀ náà tó lọ pé kó náà fi ṣẹ̀dá ẹ̀kọ́ tó lọ́wọ́. tọ́lọ̀ náà kù tọ́lọ̀ náà ti lo nafsu fúnra rẹ̀ nígbà tí ọlọ́run tí ó gbé anabi Isa alayhi salam dìde níwájú gbogbo àgbáńlá yíjọ gbẹndà òkè àgbẹ anta qulta linnasi ittakhiduni wa ummiya ilahayni min dunillah qala subhanaka ma yakunu li an lé ma bi li bihaqq mu ma fi nafsi wala a'lamu mu ma fi nafsi. ولا إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب تعلم ما في نفسي ولو من تنبن ميمي ولا أعلم ما في نفسك شو يوم من تنبن ميري أنا ọlọ́run ẹlẹ́dàá إلي داو سوكوان anabi yìí sá sá ti sè gbàtọ́ tó fi tì sọ́dọ̀ lọ ọlọ́run sọ pé kullu nafsin dha'iqatul maut ẹ̀ka àwọn bí alẹ́ wọ́n sọ pé àwọn ṣe simbad olódo lásán tí ó dá kankan torí pé ìyẹn máa ń gbàgbọ́ kó tó máa sọ̀rọ̀ tí ó bá gbàgbọ́ yé ẹnu rẹ̀ kò gbọ́dọ̀ yá àbí bá ń dùn tani máa bá wọn tọ́jú tó wá lọ sọ́dọ̀ tẹnisi wọn yánu gba náà ló tó yá lọ kí wọn ló kó sọ ọ ló dó la ok atọ́nà ẹlẹ́dàá sọ pé tudammiru kulla shay'in bi amri rabbiha kó lẹ́sẹ̀ tún ẹ lẹ́nu yẹ ti ń rọ́ ghasba kó lẹ́sẹ̀ tún ẹ lẹ́nu habbatu sawda dawa'un min kulli da'. bó lẹsẹ túmọ̀ rẹ̀ ṣé gbogbo àwọn àrùn tó páyé ṣé abọ́tò sọ̀gá nìkan náà la lò so bákan náà tùdẹ́mìr kúlẹ̀ ṣẹ́yìn bí amri rọ̀bìhà ìjì burúkú yẹn ó ń kó ìparun bá gbogbo nǹkan pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀. فأصبحوا لا يرى إلا مساكنه. masakinu ìgbà tí wọ́n jí sáyé sí lówùúrọ̀ wọn ò rí nǹkan kan má fi lé wọn nìkan ó sì ní ń pa gbogbo nǹkan rùn rògbò yé wa ìgbà tí Khidr aleyhi salam tó fẹ́ kọ́ anabi Musa lẹ́kọ̀ọ́ sí sẹ́wọ̀n kọ́ anabi Musa sá sí sí ọlọ́run afẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ sí kọ́ anabi Musa ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ wọ́n á ṣe fáàrí kìtà lọ́mọ tó láyé lónìí lọ́lọ́ wa fi hàn pé à wa kulli man yadda'i fil ilmi ma'rifatan arafta shay'an wa ghabat 'anka ashya'u ẹni bá ń janu tí ń fanu pé mo nímọ̀ mo nímọ̀ mo nímọ̀ nǹkan yẹn kọ́ lọ́wọ́ mà ẹ̀ mọ́ yìí nǹkan ọ̀ ma lọ́lọ́run ti ní kọ́ máa lọ yọ bẹ̀rù mi pàdé níbi báyìí yóò tún kọ́ nímọ̀ tó ń gbà sí Khidr alayhi salam tí wọ́n kọ́ wọkọ̀ ju omi pẹ̀lú ànábì Musa anabi musa ó ń wo xidr xidr fi fà ké yọ ó sa mọ́ ọkọ̀ ọkọ̀ tuntun ó sì yọ ọpọ́n kan fún mi ọfẹ ká tẹ̀lé ọmọ pé tí àlàbó bá ti wà lára ọkọ̀ omi ọmọ wọlé tó bá ti wọlé á má bí mi mo sọ fún ọ̀pọ̀ gbọ́dọ̀ bí wàá fi ètè méjèèjì títí fi ṣàlàyé fún ọ ó yà mí lẹ́nu ó lè kó fẹ́ pa wá. ìgbà tí Khidir alayhi salam sàlàyé fún anabi Musa ó ní ọkọ̀ ojú omi yẹn táwọn ọmọ táwọn ọmọ aláìní ni ọkọ̀ yìí ni wọ́n sì fi rí ìjà àti mú wọn ṣùgbọ́n bàkan bẹ́ẹ̀ lu wọn tó ẹ pé olójú kò mú ọ lọ ni tí gbogbo ọkọ̀ ojú omi tó bá ti dà tọrẹ wà yẹ ọkùnrin kò lè fẹ́ fi ìrìnàjò náà ọ̀fà gbogbo ọkọ̀ ojú omi tó bá ti dà yìí máa gbà lọ́wọ́ àwọn ẹni tó níní ní gbígbà jíjàgbà tó tá a bá wá fi àléébù sí ọkọ̀ ojú omi àwọn ọmọ yìí náà la yọ gbà yìí máa gba gbogbo ọkọ̀ ojú omi kò gbà ní Nàìjíríà mo rò pé yé wa kò ti England kò gbà ti Kútọ́nù àti pé England sì máa tẹ̀lé àwọn olùmọ̀ọ́sọ yìí pé ìyá ọ̀kúndó kò lẹ́sẹ̀fì nàdé tàxtẹ̀ sọ̀tọ́ọ̀nì yìí fi màmìlàkàtì yìí ìmọ̀ àgbà gbogbo ọkọ̀ jọmi tó wà lábẹ́ kápá rẹ̀ níbi tìjọba rẹ̀ dé tẹ́lẹ̀ gbogbo ọba ló ní tẹ́rítírì tó bá kọjá tẹ́rítírì rẹ̀ gbọ́ fẹ́ ṣe ọ̀kan bò torí rẹ̀ eléyìí àwọn olùmọ̀ọ́mọ̀ sọ pé irú ìtàn Ànábì sallallahu alaihi wasallam náà ló pé habatu sawda dawa'un min kulli da'a da ay dawa'un min kulli da'in min sha'nihi an yudawa biha. ọ̀rọ̀ pé yẹ wa tó eléyìí kó bẹ́ẹ̀ túmọ̀ sí pé èèyàn máa lọ lè kí èèyàn lọ kọ́ mà tòkè kàn sí pé bídíà kan lẹ́yìn náà bó ló kó ń bídíà lè yí tó sẹ́yìn ò lè fa ló kó ọbẹ̀ kí ọwọ́ sì gan lẹ́tún lò láti fa àlòkù ọ̀bẹ gi tòtí pípọ̀ dákẹ́ máa lo ọwọ́ sí o àpèjú ìkàlélẹ́ yẹn tẹ̀wọ́n kọ́ ọwọ́ sí ọ lágbàá bíi ọwọ́ sí. akramakumullah àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam bó ṣe wí náà fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah wa kulla dalalatin fin nar nínú riwaya Imam an gbogbo àdáda lẹ̀ mú sẹ́yìn bá mọ àdáda lẹ̀ kan tí ìsàmì ẹ̀ mú wa ẹgbẹ́ mọ́ọ̀lì tí ìsàmì ẹ̀sọ́ ànú ni àfi tẹ́ ẹ bá mọ̀ pé kirioism kì í sàmì sànù ni kirioism àbí ìsàmì ànú ni tẹ́wọ́n tí ì bá sànù kí ló dé tí wọ́n jẹ́ kirio. lẹ́yìn náà mọ́lìdì ń bọ́ ló ti wá ìbọ̀dọ̀ kiri yóò ní àwọn sọjọ́ bíi anabi Isa kílọ̀ burúkú àwọn náà ṣe ta anabi Muhammad sallallahu alaihi wasallam ẹ òbí díà òun máa pama kìí pama tó kéré ọkọjà tẹlẹdẹ ní ìsìn ṣé mọ́lìdì ta anabi nìkan wọ́n tún ṣe wọ́n tún ṣe ti Ibrahim nyaad kò tí ì pẹ́ tí mo ń gbọ́ ìròyìn kan àwọn bídíà sọ pé kọ́dà tí kòrónà tún burú ju bó ṣe wà lọ àwọn ó sọdún ọjọ́ bíi Ibrahim Niass bí gbogbo àwọn bá kú bẹ́ẹ̀ gáwọn. ó ti kọjá Ibrahim Niass síbẹ̀ náà lórí sísè mọ́lẹ́dì dáńsì bọ́lá tó ṣe ti ṣe òbúlálà gbogbo mọ́lẹ́dì lóríṣiríṣi lóríṣiríṣi lórí wọ́n kún lẹ́bí dáadéèlì bọ́lá àdá àánú gbogbo ẹ̀ bídí àwọn ọ̀lẹ́ rò pọ̀ dáná rí ẹ bá bi bàbá náà léèrè bídí àwọn ọlọ́dà sódà dábì mà ànábì ń sọ̀rọ̀ wal aslu ájẹmọ takhsis òfin ṣẹ̀rí àsọ pé ìpele òfin òun ní pé kò ní sáyọ kúrò gbogbo ń dáhùn sọ pé ayọ kúrò wọn ẹ̀rí náà ló tún kọ́ wa o irú pé kullu nafsin dha'iqatul maut ẹ bọ́lá náà ti sọ. wa nufikha fis-sur fasa'iqa man fis-samawati wal-ardi illa man sha'a Allah ọlọ́run tó sọ pé gbogbo ẹ̀mí òkú náà nù ó nígbà tí wọ́n bá fan fèrè sí tí bá fan atẹ́kùn sí fèrè gbogbo ẹni tí ń bẹ sẹ́mà àtìlẹ̀ gbogbo ẹ̀dá ti ń bẹ́ẹ̀ gbogbo wọn kù àfẹ́ntọ́ bá wọ ọlọ́run ọlọ́run ọba ti ń pa gbogbo ẹ̀dá náà ló tún sọ pé wọ́n yọ àwọn kan kú tí ò ní kú nínú wọn ni wọ́n pè ní alwildan mukhalladun àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n máa bẹ láéláé tọ́nà ń dásá lìjánà wa yatufu alayhim wildan mukhalladun torí inú tí ò ní parẹ́ lálìjánà inú tí ò ní parẹ́ nínà àti gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ lọ́nà sọ pé. ونفخ في الصور فصعق من في السماوات والأرض إلا من شاء الله tọ́nà wọn bá tí wọ́n ń pa gbogbo ẹ̀ dáhùn ní ọ̀wá kù pòròpéye wa ṣe eléyìí ni tó dàbí ìgbà tó ṣe pé wọn ò jẹ rí mi wọn ò jẹ gbádùn gbogbo jẹ́ǹsì wọn sọ pé kódà ẹ̀yẹ sá múra sí kẹ́ kú lórí àánú á wà pàdé ńjọ gbèsè kọ́lọ́ ọ̀sá pa wá lórí súnà hmm, á wà ríran torí pé ẹni tó bá rọ́nà lọ́jọ́ gbèǹde yóò ríran o sẹ́mi títí ìwọ tó ṣe súnà kù tó bá láǹfààní ó lè sọ pé ẹ bá pa àwọn bàbá tó ṣe bídí àkútà ń sọ fún tí wọ́n ṣe tí wọ́n lé bí etí ewúro tí wọ́n gbọ́rọ̀ láyò kásìmọ̀ kásì gbọ́ àkọsẹ́kùn lónìí ẹkùn tó ní kọjá àbíkẹ́ àfọ̀ yìí sẹkún tó mi dé lásán dà lójú nítòsí ọgàn jẹkún lọ because eh, ẹ̀yìn wọn ti pè òkèlè àtọbẹ lúrú tẹ́rì gbé sẹ́nu látara bídà ó lè mú ìmọ̀fẹ́ sílẹ̀ ẹni bá ti kú ńkọ́ ó parí kí lọ́ọ́ fẹ́ sọ fọ́lọ́ wọn bá má kí lẹ́yìn rò pé ṣẹlẹ̀ sẹ́ni tó ti wọ sàárè tó bá pọ̀ kú máa padà ọkàn jẹ́ pé tó bá tún padà náà ọ̀pọ̀lọpọ̀ ó ti sọ pé oṣù ẹ̀ lọ́ba o nítawọn ó ṣe kúnnù ó ti nọ́mbà àmújọ ti ń bọ̀ ni tó torí di ẹlẹ́yẹ tọ́lọ́wọ́n ọba fi mànà kò sẹ́ni tó lè fi mànà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ fẹ́ràn orí ara rẹ má ṣe ra rẹ tẹ̀lé súnà súnà kọjá ẹ̀jẹ̀ lọ gbọ́ kọ́lọ́n bá kọ́ pé ń ṣe kí n tó kú àmì mi ò lè pa ètí ń ṣe tì lọ́ọ́lọ́ọ́ báyìí o ò ń ṣe ra ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí kò bá ń bọ̀ sí ọ̀sọ̀ fún wa ẹni tó kábàámọ̀ jù nínú àwọn èèyàn kò lẹ́ni tó gbọ́ òdodo àmọ́ tí ń dàgbà ju tí ó gbà tọ̀nà fi pa ọ̀la yóò kọ́ àbámọ̀ kọjá sísọ àbámọ̀ kálukú ọ̀pẹ o kátó kúkún sí wa ni kakúkún sí wa ni ọlọ́ọ̀dà kúkọ́ mọ̀ sí wa lọ lórí ibú ọlọ́ọ̀n kó sí wa lọ́mọ àlùjànnà kò sí ní tá a fẹ́ gbà nídìí agídí ìfẹ́ ẹnu káká ìmọ̀kan hárí lópin ìgbà tí èèyàn bá ti fẹ́ sórí ibu gbogbo àwọn wa kìí ṣe nítorí kéèyàn rí mu òdodo òsì pé méjì ẹyọ kan náà ni àti ṣe tipẹ́ kìí ṣàwáwí aburú laburú jẹ́ ìranu níranu níranu jẹ́ kéèyàn gbódodo kọ́ tẹ̀lé iye ọmọ mùsùlùmí nù. ọlọ́run ẹlẹ́dàá ọmọ jàgídí ọba tiwa jẹ́ ìfẹ́ nu ọlọ́mọ fi sàdánwò fà wá ẹ̀ mọ̀kàn mẹ́jọ ìyá lè wa subhanahu wa ta'ala wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.